وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشي الصلاة فهو محمد صلى الله عليه وسلم لا جاء الصلاة فهو الله وربا ولا جاء النبي àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam gẹ́gẹ́ bí ṣe wa irúfẹ́ ọjọ́ ìní yìí ọjọ́ Sunday báyìí tá a bá kírun fájìrì tán àgbéyẹ̀wò tá a máa ń ṣàgbéyẹ̀wò rẹ̀ àgbéyẹ̀wò tá a máa ń ṣe onítìrà Umdatul Ahkam lil'allamati al-Maqdisi alayhi rahmatullah níta àfi máa ń kọ́ra wa nípa àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú al-fiqhul islami. à ń bá àlàyé kan bọ̀ àwa ni ó ṣeé ṣe ká wọnú ẹ̀ lónìí díẹ̀ níwọ̀n bá náà sì ni ó padà jẹ́ náà ti ìbìnrin ńlá. kí lálàyé ọ̀hún náà ní ọjọ́ ńlá kan tí ń bẹ wájú wa tó ti kọlà níbi báyìí ní tọdún fourteen forty four tá a wà yìí ní twenty twenty two tá a wà yìí òun náà ní ọjọ́ àṣùrọ̀ ọjọ́ máa bá àṣùrọ̀ tá ń pè lọ́jọ́ aṣúra níbi yorùbá tiwa tá a sọ lárúbáwá ní yorùbá ọjọ́ aṣúra ọ̀la ni àlàyé káwá gbìyànjú ká gbàwé nínú ẹ̀ ká gbìyànjú ká ṣèjọsìn nínú ẹ̀ òun náà ni ọ̀gá àjọsìn téèyàn sì máa ń ṣe kásáde ní àárín òun níjọ aṣúra ọ̀kọ̀jà ká gbàwé. كما قال شيخ الإسلام بن تيمية الحراني عليه رحمة الله لا قول تاري نقول عاشوراء أو لا قول له ara kọlẹ̀ fún special dafila àtìrá kọlẹ̀ fún nǹkan míì tó wá tẹ́ dáyàtọ̀ ní ọjọ́ ọ̀la àtìrá kọlẹ̀ náà látọ̀dọ̀ nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àlàyé ti pọ̀ lórí yìí lánàá pé aṣọ́rọ́ ọjọ́ tó nítàn ni a ti sọ̀tàn rẹ̀ ìṣẹ̀lẹ̀ anábùwà Musa àti Fìràáwò níjọ́ tí Musa ó borí Fìràáwò ọjọ́ aṣọ́rọ́ débi irú ọjọ́ ọ̀la àwọn olùkọ́ sí ó fa káwọn Yẹhudi náà sọ̀rọ̀ káwọn náà wọ́n gbà á ká nábì ó tó pò Mẹ́kà àwọn kò fárú Kúrẹ́ṣì àwọn náà mọ̀ gbà á ànábì náà ti ń gbà á bọ̀ bẹ́ẹ̀ láti mọ́kà ànábì dé Mádínà orí táwọn yìí ń gba àwọn Yẹhudi náà sọ̀rọ̀ ànábì tó wá kàn pa pé tẹ́yìn bá lẹ́yìn torí Mùsá gbà á àwọn agán lẹ́tọ̀ọ́ sí Mùsá ju ẹ̀yìn lọ ìgbóyà làwọn sàábẹ́ wá bá ànábì pé àwọn kíní yìí ò fàwẹ̀ ilẹ̀ owó wá náà ti ń gbà yìí wọ́n sì mọ̀ pé ẹ̀kọ́ ajíṣe bí islam lágbọ́dọ̀ mọ́ rí islam ní wọ́n ṣe kí ni èsì ìrọ̀bẹ̀ nìkan kan anábíwá sọ fún wọn jọ náà pé wọ́n lọ bá kádàrà pé mo tọdún tí ń bọ̀ insha allah láàṣù mẹ́lẹ̀ tààtà nígbà ọjọ́ kẹsàn-án náà yóò ló padà wá bí tààṣùá gbogbo ẹni tí ó bá láǹfààní irú ìní ọjọ́ àwẹ̀ ni ìní ni tààṣùá ọjọ́ ìlànkọjọ́ kí ló náà jẹ̀ àṣùrọ̀ ìní ọ̀la àwẹ̀ ń bẹ́ o gbogbo ẹni tọ́lọ̀ bá fún láǹfààní ẹ̀rọ ọlọ́mọṣàjá àgbà àìwá bá mọ́ alẹ́rẹ́ ni tí ó bó ti ń gbọ́ yóò ṣe ń gbọ́ ni kò bá wa jòkó lánàá àbí kò gbọ́ gbogbo báwọn àlùfáà tí ń ti wá sílẹ̀ lórí rédíò lórí gbogbo àyè náà kò wá gbọ́ ọ̀hún wá ń gbọ́ báyìí dá ní wá mọ́ ilé òsì jẹ́ sáàdì tó ń tó mọ́ bọ̀ wá mọ́sálásí wá sínú alẹ́ òjẹ́ sáàdì tí tó mọ́ gbọ́ fún wí yìí irú àwọn àwẹ̀ báyìí sàárì jíjẹ ó dàbí lórí àwẹ̀ rọ̀bọ̀bọ̀ rẹ̀ ládá ọ̀tọ̀ lèyẹn ń gbà lórí ipá ìjẹ sàárì ẹni tí ò bá jẹ sàárì ó lè ṣe kí ni ó lè gbà wẹ̀. ẹbí ò wá dà níyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a bá dà níyàn àwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rọ̀mọ̀dọ́nù nìkan là gbọ́dọ̀ gbà láì láníyàn rẹ̀ rọ̀mọ̀dọ́nù nìkan là gbọ́dọ̀ gbà láì ní kí ni láì láníyàn rẹ̀ téèyàn bá gba rọ̀mọ̀dọ́nù láì láníyàn rẹ̀ irú ẹni ohun yóò kàn gba aládàkú gbà wẹ̀ ni ó sì jẹ gbèsè rọmọbọ lọ́ráwẹ̀ náà fílà láláǹfààní ká gbà á kódà láì láníyàn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yóò bá sà sí ìṣèǹtì mọ́ gbà wẹ̀ jẹ́ wẹ́n bí eke bá ti ń wí láàárọ̀ yìí nísìnyí kì í jẹun lẹ́nu gbàtà tó tí fájìlì yọ yìí kì í mú mi lẹ́nu gbàtà tó fájìlì yọ yìí lè súnmọ́ yàwó rẹ̀ lẹ́nu gbàtà fájìlì yọ yìí gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n láǹfààní àti máa bá wa kọ́ntínì wà wẹ́ tààṣọ á ọlọ́gbọ́sá ṣe rọrùn fẹ́ nìkankan. àlàyé ọ̀rọ̀ yìí làwọn bá lọ lánàá lábí wá débi àwọn aláṣejù àtàwọn aláṣetò tọ́nu lẹ́ra wọn mọ́ Islam lórí ọ̀rọ̀ ọjọ́ aṣọ́ra yìí àjọyẹ̀ra wa pọ́jọ́ ọ̀la lọ́dọ̀ àwọn kan ọjọ́ ìbànújẹ́ ni o ọjọ́ ọ̀la ọjọ́ kí láti ọjọ́ bàlújẹ́ ni irú ọjọ́ ọ̀la àwọn ò máa lùgbèsè ayé ẹni tó fọ̀ṣẹ́ àwọn obìnrin wọn gba gbogbo àdúgbò kan wọn máa sunkún arò lẹ́kún ẹni tágbà kò ṣe àwọn ọkùnrin wọn àwọn kò gbogbo nǹkan olóró wọn gbọbẹ wọn gbàdá ó gbódúrọ̀ wọ́n máa ṣera wọn léṣe níwọ̀ ọjọ́ ọ̀la wọ́n máa fara ọ̀bẹ gẹ́ra wọn wọ́n máa fàdá sára wọn kódà ọmọ òpó ló tó bá bí lẹ́nu ibà tó sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ̀lú ògùn ọlọ́run tó bá dárọ̀ ọ̀la wọ́n fi bíléèdì tọ́hún náà tó bá sáà jọmọ ọkùnrin mọ́ bí láàárọ̀ ọ̀la wọ́n fi bíléèdì tọ́ kí lóò tó sú tó bá sáà jẹ́ ọmọ ọkùnrin kí wá ló fà á wọ́n ní torí pọ́jọ́ náà àbíká ní wọ́n ní kọ́ nítorí pọ́jọ́ náà ni wọ́n pa ọmọ ọmọ àlẹ́lúwa Muhammad sallallahu alayhi wa sallam nípa àbùsí oná là ń pè ní al-Hussein ibn Ali al-Shahid radiyallahu ta'ala anhu wa ala sahabati ajma'in kutila shahida torí pé wọ́n á pa òun kódà wọ́n fẹ́ orí al-Hussein ibn Ali níjọ náà àwọn náà wá ní àwọn fẹ́ máa fi ọjọ́ òun fìrántí ìpa àbòsí nípa àlùfẹ́sẹ́ níbi làálù àwọn náà wà máa ń sára wọn lọ́gbẹ́ ẹ̀jẹ̀ Hùsẹ́ìnì kanlẹ̀ ńjọ́ náà ẹ̀jẹ̀ tàwọn náà sì gbọdọ̀ wọn kanlẹ̀ àmọ́ wọ́n bẹ́ Hùsẹ́ìnì lórí ni o kì í ṣe lẹ́yìn wọn gbé orí ara nílẹ̀ àṣejù ni àṣejù yìí ìṣẹ̀lẹ̀ yìí wá bí wàhálà lẹ̀ sínú Islam ní wàhálà tí ìṣe kékeré nígbà àwọn ilé ìwáṣà ṣe ju àwọn kan náà bá tún dé ìṣàkókọ wọn lánàá mọ́ anáwáṣù kí ni múfúrádù náwáṣù náàṣì bí náàṣì bù ní àwọn náàwùlẹ̀ tí ń kọ́ yìí àwọn náwáṣù bù fílẹ̀ lùmọ́dọ́ nílé yìí <laughs> náàṣì bí kí mo pè jẹ́ mọ́ náàṣì bí àpapọ̀ wá ní kíni o náwó àṣẹ. àwọn àti ní ní ìpinnu gbogbo táwọn ti ma ń sọ̀rọ̀ ilé ìtẹ́jà àwọn ṣe á wọn bá ń wí opposite ẹ̀ ní kíni làwọn máa sọ. àwa ni ẹ ẹ̀yin sọjọ́ irú ọjọ́ bá ìjọjọ́ bà lọ́jọ́ ẹ lọ́dọ̀ táwọn àwọn ó sì máa fi sọdún. àwọn náà wá sọ ọjọ́ nǹkan sọ́dọ́jọ́ kíni ọ̀dọ̀ọ̀dọ̀ ìran méjèèjì ìran méjèèjì ló ṣe kí ni jọba tó kùnà ìran méjèèjì ni òun yín dáa ẹni ó ní dáa òlẹ́sẹ̀ pé irú ọjọ́ ọ̀la tí yóò fi ṣe tó fi gbà rẹ̀ àmọ́ wá ní ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ ńlá ni tó wá fẹ́ mú wa ṣàlàyé rẹ̀ nù ìṣẹ̀lẹ̀ yìí ó dá wàhálà alẹ̀ sínú Islam wá sí ní ìdìbò kéèyàn kàn mọ́ dédé discuss ìṣẹ̀lẹ̀ o ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ní fáwọn mùsùlùmí ìṣẹ̀lẹ̀ tó pa àwọn àwọn àgbààgbà wa lẹ́kùn ní inú Islam sábà bẹ́ẹ̀ tí èyí bá ṣe pé wọ́n bá ń fi wọ́rọ̀ bẹ́ẹ̀ dá nǹkan lẹ̀ kì í sọ̀rọ̀ tí èèyàn máa ń mọ̀ ọ́n mọ̀ túlẹ̀ rí bọ́ọ̀ bá sọ́ra rẹ̀ ọ̀nà tó ṣe pé bí ọba bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àníyàn tó dáa níbi ọba ti ń ṣe lọ ọlọ́mọdéjẹ́mí ìlú padà dàrú ni o ọwọ́ aṣọ ní ibú látara àwọn sàbí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pípa al-Husayn ibn Ali pípa àbòsí ni pípa àbòsí ìyàwó ẹ̀kọ́ wá take advantage rẹ̀ àwọn wá fẹ́ máa fi ṣe àtẹ̀fẹ́ríkù bayna hadhihi al-umma láti máa fi dáárí àwa mùsùlùmí rú wọ́n ti wá ń dà arúgbó látọjọ́ náà lè ní àárọ̀ ìwọ̀n ìjáwọ́ mẹ́ dákun èmi àti ẹ ti ajé ara wa ní sẹ́ńsì o ìwọ mùsùlùmí tó wá fẹ́ jẹ́ kórìí ìlú pé má bàrú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí má gbà tẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ ọjọ́ ọ̀la ni wọ́n fi gbà wẹ́ńtì ẹ̀ má bẹ́ẹ̀ nìkan gbé ẹ̀mí bú èdè ìsì àwọn kan náà àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kàtàkì dúró àwọn sàbẹ̀ ẹ̀lẹ́bùn àwọn Muhammad sọ̀rọ̀ àrùn. pípa Hussein nítàbùsí yìí àwọn ọ̀ràn tá a wí ya mọ̀ọ́mọ́ wọn wà lẹ̀ mọ́ Yazid ibn Muawiya Yazid ibn Muawiya Yazid ọmọ Muawiya ló pa tọ́lá lẹ́mọ̀ báwọn tán wọ́n wà ní Muawiya bàbá rẹ̀ náà òun gan náà ló ti bá a dámọ̀ràn rẹ̀ pẹ́ tí wọ́n ń pàtó ń pa púpọ̀ lóhùn wọ́n tàtàrà yẹ̀dí ìdúrọ́lù Muawiya wọ́n bá wá rọ́lù Muawiya tán wọ́n tàtàrà Muawiya rọ́lù àwọn àwọn sọ̀hádà lẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi bàbá mi wọ́n ń sọ kíní kan pé Muawiya Muawiya jẹ́ owó òun lẹ́kùn ní oorun lẹ́kùn ní tá a fi máa ń protẹ́kì àwọn sábẹ́ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ẹni báyìí lè ti jálẹ̀kùn ọ̀wọ́nú àgbákò ní yóò láti wá bíra wá ní ọ̀rọ̀ lánàá pé tá ń pa àgbàfẹ́sẹ́ ìbìnà àlẹ́ ǹjẹ́ yẹ̀zídù tán wí ni láì sí ṣe ká fẹ́ fi dìfẹ́ǹdì yẹ̀zídù náà lórí àmùsùlù ẹjẹ́ àwa pé báyìí a ní pé ọ̀rọ̀ náà lójú púpọ̀ a nílò àkókò tó pọ̀ lórí ọ̀rọ̀ nígbà bá ti ń lo bí ọgbọ̀n ṣẹ́jú lé àtàkùn ọ̀rọ̀ tó wákàtí kan àfẹ́ tí àwọn ẹ̀fọ̀rẹ̀ art kó pọ̀ lábẹ́ mi kákan ọ̀rọ̀ ayé ju gbòòló ti ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ ni mo ní kílẹ̀. Yazidu ndí ó ti dórí àlééfà òun ni àwọn ìkùnsínú ti ń lọ lórí ìjẹ́ àlééfà rẹ̀ kí sì ló fà á in tó fà á ni pé ọmọ ló jẹ́ sí Muawiya ibn Abi Sufyan ìjọ Muawiya tí tí wọ́n ń palẹ̀ mọ́ àti jáde láyé ní tí wọ́n ń sọ àsọ́lẹ̀ pé bí n bá kú tán o ẹni tẹ́ fi dolórí lẹ́yìn mi òun lọ́mọ mi Yazid ibn Muawiya ìgbẹ̀hún ìjọ aláàtìwọ́pọ̀ dénú ibẹ̀ làwọn ti ń wò pé àá làwọn èèyàn ti ní ha ìrẹ̀ mọ̀háwíyá ọba sì tún kí ní irú dáadáa o tí ó sì gbogbo àwọn tá a mọ̀ tán ti ń jo lórí ṣáájú rẹ̀ ẹnìkan ò fẹ́ kú òun bẹ́ẹ̀ tó gbé fọmọ rẹ̀ yìí o ẹnìkan ò sì fẹ́ kú òun bẹ́ẹ̀ tó gbé fún mọ̀lẹ́bí rẹ̀ wẹ́lómi inú àwọn mùsùlùmí àwọn gbàgbà náà ìṣàárọ̀ làdínẹ́mì fi ṣe fún apá gbogbo akéré ló kàn tẹ̀fà gbogbo akéré yìí ṣe ẹ̀bí àdínẹ́mì sọ̀rọ̀ wá. ìgbà abúgbákírì náà ó sì máa lọ ó lọ́mọ ó lábúrò ó lẹ́gbọ́n àmọ́jọ́ tí ó yànyàn fáwọn mùsùlùmí ó má rùú yàn kódà tó lẹ́ni tó lọ rèé bá ń jó ń yan ọmọrù pé ah, ààbọ̀ ti mọ bí ọmọrù ti le tó ọ sì yàn án ó lòun orí pé òun ló fẹ́ kù ni ẹnìkan kan sì lérò pé bọ́ ọba déwájú ọlọ́run pọ́lọ́ ọba bí ọ lè gbéwájú ọlọ́run pé bẹ́ẹ̀ ni èmi mo yan ọmọ ó ní àmọ́jẹ ah, tọ́ níbi mo ronú tí mo fi ìbẹ̀rù ọlọ́run ronú dé lórí ọ̀rọ̀ yìí ó bá dálé kí àmọ́ bọ́lọ́ ọba challenge ẹ ṣí ọ̀dọ̀ yan ọmọ ó ní ìdáhùn pé ọlọ́run mo wọnú àlè ọmọ yìí rẹ ni tó tún yanjú mọ́ ní ìmánì tó tún ọmọ rẹ gbọdọ̀ kọ́ta رضي الله تعالى عنه وعن صحابته أجمعين. ẹnu sì kò lórí dáadáa ìjọ àwọn alábòsí wá àwọn mùnáfìkì yíó náà nítàn olùdó mi insha Allah ìjọ àwọn náà wá mọ́rùmọ́rù náà tán sá lọ́gbẹ́ tangun lọ́bẹ̀ lórí irun tán pààyàn méje pẹ̀lú rẹ̀ níjọ náà tí wọ́n ti lọ rèé pé dókítà wá pé yẹ wá sí ìdí mọ́rù ẹ̀ sọ pírẹ́sàn ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ọgbẹ́ yìí pọ̀ o gbígbó tó gbó márùn ní ìjọ ìgbò yìí lágbára o àmọ́ yìí fún lógún kan lòní sí nípa bá ṣe ogun tí mo fẹ́ ṣe tán ogun tí ń fẹ́ lò yìí tó bá ilé dà á sẹ́nu tó bá ti lè jáde ní ju bẹ̀ níbi ikùn rẹ̀ ẹgbàgbé ẹ̀ nígbà ó ṣe da ògùn yìí sí lẹ́nu lóòótọ́ ló bá jáde ń bẹ̀ ó ní a má má ṣe wà sí yàkálẹ̀ nígbà mo máa ń wọ́n mọ tí ó jẹ olórí ń dárúkọ àwọn kọ̀ọ̀kan ó dárúkọ títí ọ̀rọ̀ tó máa ń bẹ̀mẹ̀ àlébẹ̀ẹ́ ó dárúkọ èèyàn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn sàbí àdínlẹ́bùwà Muhammad pẹ̀lú àwọn wọ̀nyí ẹmu ẹnìkan láàrin wọn abẹ́yìn mẹ́fẹ́ fà yìí ẹ wò láàrin ara yín ẹni tẹ́yìn náà bá mọ̀ pé ẹ̀yàn àmẹ́yìn mẹ́fẹ́ fà mo mọ̀ pé á mo rò pé tí bá lọ tán ẹ̀yìn yìí lè tún àlè mọ̀ ṣe àwọn náà wá ń wúra wọn pé ìwọ lọ tọ́ sí èmi ò tọ́ tó wọ ìwọ lọ lájọ ó wá fi wá kó Usman àti Àlí usman rali ìwọlọtọ sí pẹ̀lú ti wà láàrin lẹnu ọlọdà ìwọlọtọ sí pẹ̀lú kó títí wo ló fi wá usman ìjọ náà nínú fàtí umaru abdullahi bin umaru ọmọ umaru bẹ àwọn ọmọ àwọn bẹ tó jẹ bí umaru umaru ti kankan wọn sí kódà bí ọmọ mi abdullahi bin ẹ níjọ́ tó osùmánù náà tí ó ti ṣẹlẹ̀ ọmọ osùmánù náà múlọ ṣe wọ́n pàwọn náà ní lẹ́yìn osùmánù tá ń bọ́ bẹ́ẹ̀ àbí tí gbogbo àwọn tí wọ́n ti ń wá wọ́n ti ń lọ ẹnìkan ò kalẹ̀ sọ rí pé ẹ̀fọ́ mà níbẹ̀ lẹ́yìn àlí ọmọ àlí bọ́ lóòótọ́ táǹpẹ̀ ní alhassan ibn ibn ali àmọ́ bí bọ́ọ̀bẹ̀ rẹ̀ kìí ṣe bàbá rẹ̀ ló yàn án kìí ṣe kí ni jọmọ́ bàbá rẹ̀ kúrò wọ́n pa àlí náà pàkúpà ní nípa àtàbùsí ní wàhálà anábì ti lásán lẹ̀ tó ti sọ ń pa bí wọ́n ti pa àlí kódà anábì ti lọ́dọ̀jú ayé àyè ló ti ní ah ń wo bí irun ògbọ̀n rẹ̀ ó ti máa sàn fún ẹ̀jẹ̀ ìjọ náà ìjọ tí wọ́n ṣe nípa tí wọ́n pa ń tàbùsí ìjọ wọn ó ṣèpadà pa àlí àbá bí irun ògbọ̀n rẹ̀ ti kún torí mo gba àlékún ó fẹ̀ ó gùn ó fẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wẹ́ẹ̀kì gbogbo ògbọ́n rẹ̀ bí ìgbà tó lè àlò àlá wẹ́ẹ̀kì irùngbọ̀n rẹ̀ àwọn èèyàn náà wá ní ah, alhassan ibn ali láti ibẹ̀ ẹ máa wòran alhassan ibn ali tó jọ máa ní ọ̀rọ̀ àsọ́ọ́lẹ̀ tá nàbì ti sọ pé ibi ni hádà sẹ́yẹ̀ ọmọ mi káwọ́ yìí alhassan ibn ali olórí ni ó padà jẹ́ o aṣáájú ni àmọ́ bí kí wọ́n bọ̀ yìí wàlá aláàláha ayúṣlẹ̀ àbíyí bẹ́ẹ̀ na ta ìfẹ́ àtẹ́yìn àdìmọ́tẹ́ nínú mùsùlùmí ọlọ́wọ́ padà lu ọmọ yìí fi ṣàtúnṣe láàrin ìjọ méjì kan náà mùsùlùmí tí ó padà máa jà wàhálà tó wá bẹ́ẹ̀lẹ̀ láàrin Muawiya àti Àlí bí bọ́só lórí tí Al-Hasan ibn Àlí lórí gbogbo tó lọ bẹ́ẹ̀ nígbà tí ó lò ó wà wípé gbogbo hálà tààtẹ̀ ń fa ìrora mọ̀háríà ìlú àti bàbá ní ẹjà àjàjà ló fi di báyìí ó èmi fẹ́ bọ́ọ̀lẹ̀ èmi fẹ́ kí ni jọmọ́ mo fẹ́ bọ́ọ̀lẹ̀ kúrò lórí ipò lórí yìí mo withdraw fún ọ ìwọ̀n ọmọ ẹjọ́ lórí lọ bí kí ní ò ti ń bọ̀rọ̀ ìgbà tó wá lórí mọ̀háríà tó wá ní ọmọ òun yẹ̀ líìdù ni ó wà bẹ́ẹ̀ ó jẹ́ kó bí kí ni jọmọ́ ó bí kò sínú àwọn kan kùn àwọn kan ń ṣigbá àwọn kan ń ṣàwò àwọn ará Iraq nígbà àwọn gbọ́ pé bó ti rí rèé ìkórìíra Yazid ibn Muawiya oṣìṣẹ́kóṣẹ́ mi wọn àwọn sì ti kórìíra Muawiya láti pèlè torí àwọn làwọn ti máa ń kílèmù fáwọn fẹ́ràn Ali sọ wípé yazid tí wá bọ́m̀bẹ̀ náà ó tún bí kíni sí ìkórìíra wa pọ̀ ntí ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà làásìgbò wọn pa hussein níbi ó ti bẹ̀rẹ̀ ní amọ́mọ́ ìgbé láti bí ni tẹ́wárí al-hussein ibn ali yìí madina ló wà níjọ́ náà níjọ́ tí yazid gbogbo sórí àlefa gbogbo àwọn yẹn wá ń ṣe báyà àti gbà olólóyìn àti gbà olórí bẹ́yà nù bẹ́yà nìkan juwọ́ lẹ̀ fún olórí pé a ti gbà fọ́ gẹ́gẹ́ bí olórí àwọn èèyàn wọn ń gbà Mẹdínà àwọn àgbààgbà nù sábì àwọn ọmọdé nù sábì everybody nù sábì ìgbà tó wá dórí Abdullahi bin Zubair àwọn ló gbà Ali kóhùn ló gbà. abdullahi bin zubairi òun ni irọ́ a ẹ̀yìn ní ṣe bẹ́yà a ah, ah, ẹ̀yìn lè gbárù ìṣẹ̀lẹ̀ yìí alùsùsẹ́ni ibi náà nìyàn ló ń gbó gbà fẹ̀fẹ́ ní mélòó báwọn kó lè máa dìbìtì náà lè má di wàhálà ah, abdullahi bin zubairi kò sí méní méjì nígbà tó dọwọ́ lóru ó palẹ̀ mọ́ gbogbo ẹgbẹ́ ó kó mọ̀ dínà ó níbo pàtàkì ibn ah, ali àwọn abóhùn náà gbàgbọ́dọ̀ wà lẹ́ kó wá ní wọn náà yóò gbà ó ní máa ah, gbà yín gbọ́rọ̀ gbà ń kọ́ gbogbo ayé ti gbangba náà nínú òtù gbà lọ náà nígbà tó wáyá tó lọ tó dọwọ́ lóru òun náà ah, kò lọ́rùn mú ọ̀nà kí ní àtàrí wálé ayé kí ní ní yóò nígbà tí Abdullahi bin Zubairu lọ wájú báyìí òun á sí kínú ó ń tẹ̀lé lẹ́yìn àmì ọ̀pá dákọ̀ àwọn tí wọ́n tí ò tẹ́wọn náà lọ́rùn pẹ̀lú bí Yazidu ṣe bọ́ bẹ́ àwọn awúlákùn wọ́n lẹ́sàn àwọn ará Iraq jazakallah khairan gbogbo orú wọn gbogbo ìránù kankan gbogbo tó padà bí dáwọn náà bínú ìgbà wọn ara yìí láti wá gbọ́ pé Hussein ò gbà inú wọn wá dùn pé hàn àti ọmọ màá nàbí àwọn sì máa ń kílèmù ìfẹ́ àwọn ará lẹ́yìn ẹ̀rẹ́ jùlọ níta lù náà nù àwọn ni àwa ti sọ tẹ́lẹ̀ pé ṣe àwọn ò ní gbà tẹ́lẹ̀ kó ju lórí wíwa lórí àfi àlí pọ́jú wá pa àlí ó kọ àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ mi ò wá jẹ́ àdúgbà ìgbà wa gbọ́ pé al Ali ìtọ̀ ó ti kúrò ní mọ̀dínà ó ti wà níbo ọ̀kà láwọn ará iraq abáṣára wọn jọ bí ẹwà ọlọ́run ti gbàdúrà wọn nù ìgbà tí hussein ò ti fọ́ọ̀lù fún ẹ gbàgbé o tẹ́mọ̀ pé Ali àti Muawiya náà gbogbo tó bí wàhálà láàrin wọn

agbábẹ̀rẹ̀ sí kọ lẹ́tà ah èdè kìnìkan ah èdè kìnìkan nígbà wo ma kọ lẹ́tà sí àlùfẹ́ ìlú ìlú ìlú àlù gbogbo wọn bá ń sọ bẹ́ẹ̀ pé wo àwa ìwọ làwa gbà gẹ́gẹ́ bí olóyè àwa mùsùlùmí ìwọ làwa gbà gẹ́gẹ́ bí olóyè àwa mùsùlùmí àwọn ka lẹ́tà kìíní lẹ́tà kìíní ìkẹta lẹ́tà ní mẹ́wàá lẹ́tà ní fífí lẹ́tà ní ọgọ́ta lẹ́tà lọ́gọ́rùn-ún hundred lẹ́tà ní two hundred then ó wá ń ka lẹ́tà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ over the five hundred lẹ́tà látọ̀dọ̀ àwọn àgbààgbà àwọn ará kúfà ará iraq ilé ó tó pé ah definitely ó dàbí pé àwọn ilé yìí ó lè kàn sí ìgbọ́lọ́wọ́ rí bẹ́ẹ̀ níbi tí àjọṣe ní ìlú láti tí wà wò pé ah, ó dàbí táwọn ilé yìí wọ́n fẹ́ gbà abẹ́ni tí láti jọba wọ́n fẹ́ gbà àwọn ilé ìgbẹ́ gbà lówó yìí níwà ilé Islam olórí méjì ò gbọdọ̀ wà láti máa kọ̀tó bí ọjọ́ àwọn òṣèlú olórí kan náà ló wá olórí kan wọ́n lè wá yẹn ẹ̀kọ́ fi ṣe gọ́ọ̀nà ó lè yẹn ẹ̀kọ́ fi ṣe ìwé ìpínlẹ̀ kan ó lè kan ó lè ó lè mọ́ dàjú ó yẹn ó ní ẹni bọ́ọ̀lù fún un àmẹ́ni tí gbogbo àwọn òṣèlú yóò bẹ̀rẹ̀ abẹ́rẹ́ mélòó ìbóyá ọ̀rọ̀ tó ṣe níbi láti bá wọ́pẹ́ kí n lè mọ̀ báwọn ará rẹ̀ láti yí ṣe lóòótọ́ ná síríọ̀sì tó wí ní àdúgbò rẹ̀. àtúnṣe níbi láti ó wá lẹ́nu kan mùsùlùmí níbi láti yí ní àdúgbò báyìí. ìyá ìwọ èso ní ẹ̀rá ló wú bẹ̀ wá. àwọn lẹ́tà tá a ń gbà yìí ṣé wọ́n kàn kọ́ lásán ní àdúgbò mi yẹn. ìyẹn bá gbé wa ó bá lọ ìgbà muslim ó dé bẹ́ẹ̀ tó dé ìlà ó gba lọ ó bẹ̀rẹ̀ sí àwọn èèyàn ó gbogbo àwọn èèyàn pátá tó ń bá sọ̀rọ̀ ẹ̀mí gbogbo wọn ló wà òwò náà ìlà ìlà ìlà ó wá dọ́dọ̀ à ń pè ní hálẹ́ ìmìlẹ̀ ọ̀rọ̀ hálẹ́ ibn Urwa ó wá dọ́dọ̀ ẹ̀ ẹni yìí dàbí èèyàn ńlá kan nìyí gbogbo àwọn èèyàn wá wá níjọ níjọ wá wá pàdé rẹ ńbẹ ṣáà bá muslim sọ̀rọ̀ bẹ́ẹ̀ wá lò muslim ẹbí wọ ni òfin ìrìnà àbáwá kẹ́lẹ́ kọ̀ǹfàmù ẹ̀ láti wọn gbòòrò lọ́dọ̀ tó ṣe yìí sọrí wọ gẹ́gẹ́ fúnra ara rẹ náà àkọ́kọ́ sì bẹ àfọ ìwọ tí wọn do lórí wa àmọ́ ń ń do lórí dé lóṣù olórí pé ọ̀rọ̀ rẹ pírẹsẹ̀ntì àyùwà al-Husayn ibn Ali tó bá ti dé ìṣòwàrà lásìkò náà tí gbogbo eléyìí lọ́nu Kúfà yìí Yazid tó ti fi jolórí ẹni tó ń rò kó ẹni tó ń yàn kó ma jẹ́ aṣojú tòun fún Kúfà olú Nu'man ibn Bashir tọ́ ìyẹn ni Yazid ibn Muawiya àti bíbẹ̀ ìbọ̀rọ̀ wáyé báyìí nùrọ̀mánù wa gbọ́ pé mùsùlùmù ti wọ̀lú pẹ̀lú ìgbédìde al-Hussein àti káwọn èèyàn dẹ̀ ti ń ṣe bí àfún Hussein nùrọ̀mánù ibn Bashir òun ò pé á ah, jẹ̀dá tẹnu lọ́rọ̀ kò sọ̀rọ̀ kò ránṣẹ́ sí Yazid ibn Muawiya àti ah, ìṣẹ́ Hussein ránṣẹ́ tí ò ránṣẹ́ kankan àwọn kọ̀ọ̀kan ẹ padà wá lọ rèé ṣòkókó fún yẹ̀lí ìlú wa òjàgbé a àwùjọ yìí ní màbí ẹgbà kúfà ọjọ́ ẹwùjọ ẹgbà kúfà òun náà dábàá ìrẹ̀ rà ó ti lè gba kúfà kúfà tó ti lè gbà yìí nù márùn tó yàn bẹ́ẹ̀ ó kàtí gbàtí ẹ̀kọ́ ṣẹlẹ̀ ní jọ́jú lọ́wọ́ kódà ó ti rán mùsùlùmí àti ìlú abẹ́ kódà báyìí kódà kódà kódà á wọ́n nùmánù ní bàṣírò tí ẹjẹ́ ìjọ́jọ́ kọ́ ní ẹjọ́ ìjọ́jọ́ tẹ̀lẹ̀. Àà yẹ̀dí ìwà ní àà bá ń kọ́ láti rán ṣe Mùsùlùm. Irú kí lè léyìí? Nínú Sùlám ẹ̀ka sílẹ̀ rẹ̀ pé olóyún ló ní máa wà. Olórí kan. Wọ́n wá ní à ah, òun náà ní gbàgbé léyìí. Bí wàhálà ti bẹ̀rẹ̀ ni o. Ọba ní tó bá rí bẹ́ẹ̀. Nùmánù ibi ní bàṣírò ẹ bá ń sọ fún pé mo yọ kúrò ní gómìnà kúfà ní ọba kúfà kókò mẹ Ubaydullah ibn Ziyad òun ni kó a máa jó lórí fún kúfà meanwhile ẹni tá a dákọ̀ yìí ẹni tá a dákọ̀ yìí ibi tí ibi tí ọgbẹ́ tó gbà wọlé gan ni Ubaydullah ibn Ziyad kọ̀mẹ́tò láìdù riyad ẹ sọ fún kóun ni kó a máa jẹ olórí kúbà lọ níwọ̀n ẹlòmẹ́tò láìdù riyad yìí òun ló lórí tẹ́lẹ̀ fún Basra àjọ̀dé Basra àti kúbà ọ̀dọ̀ bẹ ní tòsí ara wọn náà ni pọ̀ títẹ́ kó kan kó kú pàpapọ̀ mọ́ Basra kó máa ṣèjọba méjèèjì lọ. òbẹ́yìn lọ́lá ní ó gba àjọba yìí kan yọ lọ àgbà máa lélẹ̀ ilé ìwọ̀ṣẹ́ ọjọ́ máa ń ta àjọ ìṣàkóso ìgbà yẹn. ibi tíṣẹ̀lẹ̀ àbíká ní wàhálà tí wàá bẹ̀rẹ̀ àtọ́jú ẹni tá a tá a kọ́ tá a pè ní ọ̀bẹ ètò máa rí ibi ìrìyà. òun ló wá dá ọgbẹ́ ó tètè bóyá ẹ lọ rí wádìí kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìṣẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ yẹ̀sí ìlú ti òkú ti ń yẹlò ní ìsíbẹ̀ ayẹ́kọ́ ó ti bá tiẹ̀ lọ. ẹnu máa bí tóun pàṣẹ máa lọ bọ́ bá ìwọlọ ìbọn bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ní bọ́ bẹ́ẹ̀ pé má jẹ́ kí àlùfẹ́sẹ̀ yìí kó wá gba ìjọba mọ́ wa lọ́wọ́ yóò sì di wàhálà wọ́n tóun bá pàṣẹ ńlẹ̀ o lẹ́yìn náà kọ́ àtẹ́bí àti ó padà máa sápò ara wọn àwa mùsùlùmí ó wá fẹ́ sí ara wa àmọ́ ìwọ wà ń bẹ̀ ìwọ aṣojú tèlé ni wọ. tọ́ ẹ pé wọ́n ti kọ lẹ́tà tí ó ṣe nìyí kó máa ṣe kínú kó máa bọ̀. nígbà tí wàá di báwọn mùsùlùmí ìròyìn tó ti wá kan òṣèlú náà ni pé everybody ti gba wọ́n ti bíi bẹ́yà fún muslim wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwọn ọba ránṣẹ́ tó ṣe dàkẹ́ ìbá sí ọ̀ṣẹ́ ìgbẹ́ إلا تجاه إمام أبو حسين الحسين بن علي ولا ما قال ما نقال ما في بلويا أمر الله الله المستعان أدلم الله سبحانه وتعالى آه، أما شهادة الله محمد ولا ما شاء الله يسلمه إسلامي níjọ́ tí àlùfáà lè nà áyù kú olùmọ̀ ká ló jẹ́ ọjọ́ tá à ń tẹ̀lé ní wọn tẹ́lẹ̀yà ọjọ́ tíṣe hajj máa ń bẹ̀rẹ̀ àràfà kọ̀ọ̀la ló kó jọ náà wọ́n wá ní pé ó fẹ́ máa bẹ̀rẹ̀ ní àgbẹ̀. ọ̀bẹ ìlú náà ní ìjáwé ìlú ìjìyà ṣẹ̀fà lónìí yẹ̀bí ìdúró sí ọ̀bọ̀n rẹ̀ òun náà wá bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ náà ó ti gbóni tán ní mùsùlùmí ti ń dá lára ònìyàn kò sí wàhálà wọ́n bá ní ẹ lọ bá ń pè hálẹ́ ibn Urwa ara ti hálẹ́ ibn Urwa a ní hálẹ́ ibn Urwa lẹ́kọ̀ọ́ òun ló jẹ́ bí àgbà tí mùsùlùmí ibi àkéyìí dé sí lọ́dọ̀ tí gbogbo àwọn èèyàn náà fi wá pàdé ní ọ̀dọ̀ rẹ̀ so òun ló fẹ́ dàbí ẹni tó gba ẹni tí hùsẹ́yìn rán wa tó gba ní kíni tó gba alálejò so ibẹ̀ náà ó ní òbẹ́rù láìpẹ́ ní ìyáàdì yíyẹ̀ yìí ìlú ara ti wá lọ pé ọ̀dọ́ tiẹ̀ láti gbé dé ẹlọ́rin gbé wá ẹlọ́gbé wá ìrọ̀lọ́ ọba gbèdé ìgbà tó gbèdé ọba ti ìjọ ọmọbi tí muslim gbéra àtòlù wa lóun ọmọdé nígbà yẹn àwọn èèyàn kan ti mọ̀ fún mọ̀kọ́dọ̀ rẹ̀ ló wá wọ́n ti lọ sí ṣòfò gbogbo lẹ́nu kan ó dédé hujjati hami ibn urwa hujjati ẹ̀tàn àtàrà bẹ́ẹ̀ kó wá ní pé tọ̀ nígbà tí wá jẹ́tì wọ owó kọ́ dì náà fún òun tó wá ó bá gbé ẹlẹ́ni dìde pé àìdẹ́ni tó mọ ránṣẹ́ rẹ̀ ìdẹ́ni gbé owó wá fún ọ torí wọ́n dìde ìrẹ́ yẹn kan tó gbé owó ńlá wá èyí ò ṣe bí fún wa láti ìlú mi láti ṣe máa òun kàn wá láti wá ń sọ̀pọ̀tì àwọn Hadi ibn Urwa àti láti lè fún òṣèlú níbi náà lè sọ̀pọ̀tì kó lè di olórí owó rèé so nígbà wọn wá di pé oríjìnà ẹ̀kọ́ ọ̀rọ̀ tí mùsùlùmí wà ọkọ̀ ìgbẹ́ni dédúgbà ọ̀ mẹ́ni yìí ni a kò ní tó gbówó fún wa ní ọgbọ́dọ̀ lọ́gbà ní àhàtọ́ àti mọ́ kọ̀ọ̀kan ni mà pé ọgbọ́dọ̀ mọ́bi wọ́n ní mo fọ́ lọ́wọ́ ọba كانت ọgbúra làwùkáàna sáàtà kọ́dá mi máa rọ fàtó ha ó ní ká ní eyín gbogbo dẹ́dẹ́ mọ̀ nípa mùsùlùmí yìí ká ní pé bí mo tó abẹ́ ẹsẹ̀ mi ń bí yìí wá ló wà èyí ní gbé ẹsẹ̀ yìí sókè kẹ́ ẹ lè rí ẹ̀yà pa nínú ọ̀yà gbé ẹ̀yà rẹ̀ ọ̀yà ẹ̀rọ ìtìmọ́lẹ̀ ọ̀yà ìtìmọ́lẹ̀ ìhàlẹ́ ẹ̀mẹ́ ọ̀wà tẹ́lẹ̀ wọ́n sì wá tánú muslim tí adébáwá tí wọ́n nígbà tí ṣẹlẹ̀ yìí ti ń lọ báyìí ọlọ́kùnṣà àlùwà o muslim àti ìgbà tó kọ̀ wọ́n á gbọ́ bí ó wá ṣe ń tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ yọ níbẹ̀ ìlú rà ọ̀yọ̀já kúra wájọ́ tẹ bá ń gbọ́ táwọn àfáàṣù náà bá ń pariwo ẹ mọ́ gbogbo tó lórí ẹ mọ́ tako lórí olórí ò ṣe bá kódà kó jálá bò sí ó ṣe bá fa kàngàn gbogbo àwọn àtúntò ẹ dá máa kí èsì báyìí o ẹ wá pọ́ sẹ́lẹ̀ ó sì rèé rà kí ìgbà òkè àá káàní ìbínú ọdún wà fún wọn gbà á láyè ẹ tún wá ti bẹ́ẹ̀ wọ́n torí pé ń wá ń wá dípẹ́ mi ó bá bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn lọ ó kọ àwọn arákùnfà àdúgbà tí ó rèé yàn kó lọ ó kó èèyàn bíi four thousand people ló kó yọjọ náà ọmọ ogun dé àbọ̀mọ̀ ogun òní ọ̀rẹ́ yẹn lára ẹja ní sòrí ní ààfin òbẹ̀rẹ̀ tó wà aláṣẹ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ yọ̀ǹda hajj fún wa ẹgbẹ́ òde bẹ́ẹ̀ ní ìwà yìí lásìkò táwọn ó fi dé tó ibi ní tí yẹ ní kó gba mọ́ òun ṣe ní gbogbo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ ibi àti ṣe bí ìnáwó mẹ́sì ní à ah, ẹ̀dà àwọn mùsùlùmù àtàwọn èèyàn bí fọ́ta lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ti ń dẹ́ta wọ́n ń dẹ́ta sí bẹ́ẹ̀ ni o ah, ìdúró tọ́bi dúró yìí kò dẹrù rárá o ẹ̀ẹ́ ẹ̀ẹ́ kí láṣẹ kí láṣẹ kí láṣẹ kí láṣẹ lẹ́ẹ̀kan náà kó bá tún gbé ti jáde ọ̀rẹ́ra ah, ẹgbẹ́ yìí tẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀yin làgbàgbà náà ni ẹ̀yin tẹ̀ lù náà ni kí tó kù bá ti sùn sí i tá a bá ní ká tó àwọn èèyàn lẹ́yìn wàhálà ló ń yẹ kọ́ ọ ẹ̀ka wa ti dẹ̀rù lóṣù wa lóṣù ìdílé àpẹ tí ó ń ṣe nílò àbí tó ṣe kéde sọ̀rọ̀ ọmọ máa lẹ́bi náà sọ̀rọ̀ parí wá. ẹyẹ bọ́ta ń fi ìyá àgbààgbà ọ̀yà ẹgbẹ́ bọ́ọ̀lù kálukú ọmọ náà lè kéde wọn aláàbò rẹ̀ pé ẹ má jẹ́ kí mùsùlùmí náà kí gbogbo bá ní o ó fẹ́ dá wàhálà alẹ́ ní o mọ̀gàrí ní o tẹ́rọ́lìsì ní o ẹ bá ti ń pariwo bẹ̀ kálukú ọmọ tó wọ́n kú lẹ́yìn ẹ̀ ní wọ́n wọ́n tó lọ́dọ̀ ẹgbẹ́ àwọn àgbàgbà ní gbogbo ọ̀tà ní ibi ọgbọ́sọ̀tọ̀ ọgbọ́n wò á fàtáyì ìwọ náà èsì fàtáyì bẹ́ẹ̀ sí ọ̀nà òkú nílé ìgbésà pẹ̀lú ìlú fàtáyì ìwọ náà bẹ́ẹ̀ láàrin wọn. wọ́n tẹ̀lé kúkú nígbà tí wọ́n tẹ̀lé nígbà tí ó ní kíni a wọ́n lè nígbà fàtáyì wọ́n ti tó bá rẹ̀ fọ́ta ti wá ní sọ̀rọ̀ yìí máa tẹ̀lé lọ́mọ inú kọ́mọ́ tẹ̀lé kíni fàtáyì tó náà mọ́rọ̀ rẹ̀ dání ó mọ́rọ̀ rẹ̀ kó tẹ̀lẹ́ ta kó tẹ̀lẹ́ wa kó nígbà àwọn yóò wá dẹ́rù lu ọba tó káàkiri gbogbo abúlé gbogbo àwọn ìyá àgbàlagbà àwọn yóò máa dé yóò wá bọ́ ọmọ rẹ̀ áà ah, abdulrahman yóò ti dá lóò mi ọ̀sìn má ti di níta áà ah, ìyẹn lè oṣù tíyẹ yìí tíyẹ lè ìbá dé tó tó kú ọmọ tí ó kú láàrin wọn tíyẹ lè ìbá dúró ẹni ìyá yóò fọ àbúrò rẹ̀ bàbá ó débẹ̀ yóò fọ ọmọ rẹ̀ kálukú wá ń pa péyàn ti kàn ẹni tí ń pe ọmọ rẹ̀ kó mẹ́ pe ọmọ rẹ̀ ẹni tí ń tọ̀rẹ́ kó mẹ́ pe ọ̀rẹ́ ẹni tí ń pe nínú èèyàn fọ́ta lọ́bi fúngbà kú sí fúnà kí ló fi wọlé jáwé yẹn ń síkú àwọn èèyàn ń dínkù ká tó wí ká tó fọ́ gbogbo ẹ tó kù lẹ́yìn ojú tátì lọ́mọ́ èèyàn mélòó ọjà ti jẹ́wọ́ àbọ́dé òní jẹ́wọ́ àmìpọ́ bò lórí pa kàngbà olóṣèlú olóṣèlú wẹ̀lẹ̀ kò sẹ́rí kàmì ìyẹn ipò tó bá wà láti lè gbapò lọ́wọ́ wọn kò ẹ bá ń sọ fún wa náà lébi ẹ mọ́ lẹ́yìn ṣe protest ẹ̀ mú lórí fa wàhálà wọ́n iṣẹ́ lè fi gbẹ̀yìn ará àbújá pọ̀ ẹ̀yin kẹ́ ló mọ̀tẹ́ síra yín ẹ̀yin kẹ́kẹ́ gbogbo ẹ nàìjíríà wa ìjọ àwọn àwọn ní àwọn ẹgbẹ́ ẹni wọ́n yìnbọn káṣẹ̀ nínú ọ̀tọ̀ olóòótọ́ ẹ̀ka wí lájọ́ ọjọ́ ìbẹ̀rẹ̀ níbi ṣé báyìí àti ìfúnbù tó yọjú káwá ní wọ́n yìnbọn jọ ẹ̀dá àwọn ẹgbẹ́ yìnbọn ọmọ fógò ni wọ́n ní àbá àwọn ọmọ Amẹ́ríkà Nàìjíríà kan náà sí Nàìjíríà ẹ̀yìn náà ni wọ́n padà máa ń lo èdè ìdára ẹwẹ́lẹ́ ìdára igbó náà kò sí gbọ́gbọ́ lórí bákànjẹ́ ọ̀rọ̀ àdẹ́gbọ̀n muhammadu ẹ̀yẹ bọ́ta ọ̀sán ẹ̀kú tá a ti lẹ̀ tẹ̀lé bóun ló ti jẹlẹ̀ ìmọ̀ náà lọ ìmọ̀ náà nílọ ilé ìyá ilé èdè pé ẹ̀gbọ́n ilé èdè pé àbúrò ilé èdè pé àbá ilé èdè pé bàbá ilé èdè pé ìyàwó ilé èdè pé ọkọ ilé èdè pé tẹ̀lé ìwòsàn ìdí ìṣẹ́jú wọn. alákùnrin ha ńgbà kálukú di pé ọ̀nkẹ́ ẹbí wọn fi ọmọ pèyàwó àbá ìjọba ṣe kínú ìjọ ń dínkù ìjọ ń dínkù ìjọ ń dínkù. Ìgbò wa ya ṣe ọ̀pá ní èèyàn bíi lókù. Nígbà tí ó tún wá ti yọ owó rọ̀lẹ́, tóun ti ń ṣe bí ẹni wọ̀ àtàwọn táàkì náà àtàwọn náà kàn ti ju pé àtàwọn aṣọ pé àtàrí nígbà ni ó ti tó kókó kún múslímù ó wẹ̀gbẹ́ ọ̀tún wẹ̀gbẹ́ òsì láì kò bá rẹ́dì kankan mọ́ ilẹ̀ ti mọ́ ó pò nìkan ọ̀sẹ̀ àà kí rẹ̀ ó ní nìkan bókù yìí kí rẹ̀ yọ ọmọ ọ̀sán mọ́tọ́wà òun náà ò ṣe mẹ́ni méjì mọ́ kọjá pé níbi ọ̀rọ̀ dé yìí ẹni tá a bá mọ̀jà kí la fún mọ́ mọ̀ àwọn mọ̀jà mọ̀sálà fi máa ń ṣe mọ̀jà mọ̀sálà fi máa fi kọjú gbogbo àwọn jẹnẹrétọ̀ ìgbà táàkì bá ṣe ọlọ́run ṣáájú wa èyí tó ti bàjẹ́ aláàbí jẹnẹrétọ̀ wa àti ẹgbẹ́ aláàfin ìgbà ọlọ́run bá ṣe wá o ọlọ́run dára lẹ́rú pẹ̀lú ìlú fún wa ẹ̀rú pa ilé ìlú rà gbogbo wàhálà nínú ọ̀rọ̀ títí ń ṣe látàdá náà ọlọ́run ló ṣá. mọ̀jàmọ́tà là mọ̀jìlábé làbá ti lọ lórí òun. òun náà wáá wò pé mo ti lókun wọn láyé ẹni gbogbo akọjú sí ọ bó bá kẹ́rì sí ọ tàá kó bá kú ọdí kẹ́kọ́ tó lọ ara rẹ̀ pa ibẹ̀ mùsùlùmí náà jùlọ kí ni ọ̀rọ̀ dé dúró ẹjẹ́ mi ló ń tọ́jú ara rẹ̀ pa gígígígígí hmm. òun náà kàn parẹ́ rẹ̀ kan náà ni nígbà tó jáwọ́ bí kan wọ́n bá sá kalẹ̀ fún ẹnìkan ló bá ti yá kan ìyáàbò ni láníwọ́ ah, èmi ni mùsùlùmí yìí náà kí ni o èmi ni òṣèlú yìí náà ni wọ́n á ìwọ́n ní èmi ni o àbọ̀ wá ní àwọn àgbà ti fẹ́lẹ̀ o báyìí báyìí báyìí o báyìí báyìí ní ìgbà yìí òun sì gbé lọ́jọ́ sí òṣèlú òṣèlú mi ti ń gbọ́ o báyìí báyìí yóò wá ní àkọ́yà ah, wọlé wọlé wọlé èyí ò wá sílẹ̀kùn lè tiẹ̀ fún mùsùlùmí wọn sọ́dọ̀ ẹ̀ kò fara pamọ́ rẹ̀ yóò fọwọ́ jẹ òfòló òṣèlú ní ìgbà yìí ìyá òun lọ mọ̀ kan àní mọ́ bolórí fáwọn náà inú ìlú ẹ̀ nígbà àwọn òwò ní tiẹ̀ ní àárín àárín yìí náà ló ti mọ̀ múyàn àárín yín náà yóò jùmọ̀ lọ́rẹ̀ tí ẹ̀rí bá ti wà yín ìfihàn ọlọ́mọdé àti ọlọ́mọdé àti ọlọ́mọdé lórí. wọ́n kàrá ẹ̀wá láàrin yín dẹ́dọ̀ ọmọ ìdòwú tó èyí ń gan ó lè tún jẹ́ kó yóò fi ìfẹ́ hàn sí dẹ́dọ̀ pé ah, eléyìí lè fi fẹ́ ràn wá parí wọ́n ti ràn wá lọ. wọ́n ti tó lórí bá fẹ́ ti ẹni ọ̀pẹ́sẹ̀ kan ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ó ti mú yẹn ẹ̀yin náà ni ó dẹ̀ ọmọ ẹ̀yà tí mo ìwọ rí wọ́n ti sọ bọ́dé jẹ́ wọ́n ti bà ó náà ló kọjá ní òun náà bá ti ní ó bá lọ ó lọ rí iṣẹ́ mi fún ọ̀rẹ́lù láti ilé mú ìyá ìjọba rẹ̀ tó ń dán lójú tó wà lọ́dọ̀ ọ̀yá rẹ̀ àkọ́dájọ́jú ọ̀dọ̀ ọ̀yá rẹ̀ lẹ́yìn ló wà àkọ́dájọ́jú rà ó bá mú àwọn akín nínú àwọn tó lè gbàgbọ́ ìwọ ìwọ ìwọ ìwọ ó bá pé yẹn ti sẹ́lẹ̀ sí i olórí náà yìí tó bá nílò yẹn ten thousand yóò lò àbí ònílò ẹgbẹ́ olórí tó ní èèyàn kan èèyàn mélòó ló gbé ọba láti yan nígbà wọn bá ti bá ogun ọjà ọ̀ọ́ni tán ẹ bá ti gbàyàn fífì nínú ìlú olórí ó sí ẹ̀jẹ̀ tán ó dínkù báwọn pẹ̀lú kò ní sọ ọmọ tiẹ̀ nínú wọn ìtò tó wá bọ́ ìní pé lóye sẹ́fìtì tí ó rẹ̀ ó lè rábà ó bá rẹ̀ síwájú nínú bàbá rẹ̀ tó bí ọ. wọ́n gbọ́dọ̀ olórí yòrò bá papọ̀ ìgbẹ̀ náà bá àdálábò sí anábì ti fún amára tọ́lá bá ti kó ní àpò ọlọ́wọ́ fi ọlọ́wọ́ àbẹ́bí já máa pọ́lọ́wọ́ ó fà wọ́n lórí ikú sàdẹ́wò fún wa iná tó ń wọ́n ọ̀rọ̀ ti ń bá lọ tán ẹ padà rí àwọn olórí kan tó ṣe ìmọ̀ sáré ní nìkan ló máa pọ̀ fún wọn ìṣẹ̀lẹ̀ bí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ ti gbogbo àwọn táwọn sọ yìí ẹ́ ṣùgbọ́n two years ọkọ̀ tó two years náà ti rọrùn ẹ̀ẹ́fẹ́ fi jẹ́ fẹ́ fi jù wá tó two years ní gbogbo ẹ̀ ní òṣù oṣù mẹ́jọ lóṣù mẹ́sàn-án lọ ẹ̀yẹ ìgbèrè ẹ̀yẹ ìgbèrè ìrọ̀fẹ́ bí i ẹ̀yẹ ayò ní wọ́n jẹ́ máa ń jẹun owó náà nǹkan bú náà sọ yìí ẹ̀rọ àti bẹ́ẹ̀ bí o kódà ká ní má tó lọ ìwé nǹkan rí bẹ́ẹ̀ ká mọ̀ lọ́nà ojú kan tọ báwo ni wàá lọ́nà láti fẹ́ bí ìdásùkò yìí nìyí gbogbo jẹnẹrétọ̀ ló ti dìdàgbò làwọn alọ́ gbogbo jẹnẹrétọ̀ fi sun méjì gbogbo tá a jẹ́tọ̀ méjì kò yí pọ́dúkọ ìpọ́dù kan òun ló ti di pa àwọn owó tá a fi rà fẹ́yìn. ọba fẹ́ ra ní ìta àtúnifẹ́ ra orí kiri ìmọ̀ àmọ̀ra tó fẹ́ tóbi wá fọ́ọ̀dẹ́ ta àgbàsílẹ̀ kan alájọ́ ti ní amọ̀ lọ́wọ́ <laughs> ẹ̀rà sẹ́yìn bí irú tí wọ́n ṣe rẹ̀ sí wa o ìta lè dúnlé ilé ẹ̀mọ́dàrúkọ gọ́ọ̀nà o ẹ̀mọ́dàrúkọ president o ẹ̀mọ́dàrúkọ gọ́ọ̀nà o ẹ̀mọ́dàrúkọ chairman local government o ordinary ẹ̀ṣẹ̀ àmàlù sílẹ̀mọ́sà ọ̀yọ́ ǹjẹ́ ẹ̀ lè délé tí wọ́n kẹ́ ẹ̀mọ́ bá ní àwọn sàǹdà ìjẹun àwọn sẹ́mọ̀tẹ́ ń mú náà lọ ogun ọlẹ́sìn orí òkè mẹ́tí ń bò òkè náà ti ń bò ní ìsìn private jet ní kálukú ọ̀nà tó wọ̀n mọ̀ pé pọ́ọ̀tù olùkọ́ wà lójú ọ̀nà sàlẹ́bì tí a mọ̀ sí ìlú òṣèlè ìmọ̀ sáré ní nìkan oníwọ́n mọ̀ ọmọ àti ní lọlé ìwé gọ́ọ̀mẹ̀sì ń bọ̀ mọ̀ <laughs> wà ló nǹkan náà ọmọ kùdẹ̀ wà ní ìlànà wọn ní ìṣàtẹ̀wò ẹgbẹ́ ìgbẹ́ tó wá mú ní lójú amóyá ìgbà wọn lè fi ìlànà ìmúlá ti ìlú ẹ̀yẹ ni wọn lè fi ìlànà ìlú ẹ̀yẹ àwùjọ àti wọn ní yóò tó ọdún kan àwọn tó kọjá àbùtọ́ ti rí ọ̀rọ̀ wọn ìlójútu ah, gbogbo àtúntò àti tó àtọ́jà àwọn ọmọ àwọn olóṣèlú níbi ló ti àtọ́jú wọn àwọn ọmọ tí wọ́n mọ́ lọ́jí gbàgbé ẹ máa lọ wọ́n ní ìdúró máa tẹ̀lé ìdúró àwọn parí ní àwọn mílíọ̀nù tí wọ́n lọ́sẹ̀ tó kọjá àwọn mílíọ̀nù tí wọ́n lóṣù tó kọjá wọn wá fún àwọn àwọn wọn ṣe á àwọn ọmọ tí wọn ò ní lè wé lọ ẹ̀yìn tí ń sáré lọ àwọn ọmọ tí àbá gbogbo sáré nínú ṣubú láti ilé ọ̀dà lọ́bì ànábì tí láàbì ìmọ̀ sáré nìkan ìmọ̀ sáré nìkan. tẹ́bà tí ilé ẹgbẹ́ bọ̀ kó lọ bá dé pa ló kò sí náà kò sí kí nìkan kò sí báyìí ló ń jẹun kò bá ń jà fún oṣù mẹ́fà ọdún kan ọdún méjì ẹ bá ń jà fún mi ẹ jẹ́ kí ẹ lọ́ọ́ ṣẹ̀bi pé a bá ti pa ìwọ ọdún méjì bí àwọn ìjọba ìwọ̀n kàfé pé ẹ wo ẹ mọ́ mi ìdáàbí ìkíní kan ẹni gbogbo ó mi ìdáàbí ìkíní kan ẹni ẹni àwọn èèyàn kan wọ́n parí nìkú tẹ̀lé ó ń tà sí muslim muslim ti gẹ̀ẹ́sì lónìí àwọn ìyára jáde bí i ẹlẹ́sọ̀ tó wà ń tà yóò ẹlẹ́sọ̀ ìsìlámà lóòótọ́ àwọn ọkọ níbi oní gbogbo wàhálà àtàwọn àwọn kánù kẹrin káàkiri lórí ìdìbò christian àwọn tani àwọn kánù gbogbo àwọn yòókù wọn ló sọ̀pọ̀ tí wọn àwọn ti dé kínní wọn ti lè sọ ìdìbò sílẹ̀ mọ́ra wọn agbára wọn ti ta lẹ́lẹ́ dálẹ̀ àmọ́ ìmọ̀ tí wọ́n pè náà ìdíje àwọn ìyáwó àti orí ẹ̀sà pé ìfìyín kan nítorí pé ní mùsùlùmí rẹ̀ mùsùlùmí mùsùlùmí ti tẹ̀sán pa ẹ̀mọ́ ìjà gbẹ̀rẹ̀ àti ikú iṣẹ́ ti kà fara wọ́n ní ẹyin tí àtìkù rí tí ìkànnì ju àtìkù lọ nígbẹ́ eléyìí muslim muslim tó àtìkù muslim kìrìtẹ̀ ẹ̀rọ gbàgbé o sẹ́ni muslim muslim yẹn tí a bá padà yẹn sẹ́ni èsì kìló gbọ́dọ̀ jẹ́ kìrìtẹ̀ wọ́n tí nọ́mbà wà bá jẹ́ muslim tí nọ́mbà tù jẹ́ muslim tí nọ́mbà tì gbọ́dọ̀ jẹ́ kìrìtẹ̀ náà ẹjọ́ ju àwọn nọ́mbà wà muslim nọ́mbà tù kìrìtẹ̀ nọ́mbà tì jẹ́ ó lè padà jẹ́ kí ni muslim tó o ti balance àmọ́ yóò ọjọ́ mi làwọn ọ̀dọ́ yóò ṣe àwọn níbo là ń kẹ́ lọ ní pé olórí ṣòro bá fa ọmọ ìyá o kò tí wọ́n lè tó àti mùsùlùmí àtẹ́lẹ̀ lórí ọ̀dọ́ yà nínú wa èèyàn jẹ́ mùsùlùmí ló kó lọ bẹ̀ nígbà ó kó lọ tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n wọ́n gbàdú nínú ilé ìyá wọn wọ́n rà dàbò ẹ̀hán ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ wípé kán àtàkì ẹ̀mọ́bì kan kán wá sọ̀rọ̀ àti gbogbo ní ẹ̀ tó ọba ọwọ́ ara gà sí gbogbo ràgàbó ẹ sọ̀rọ̀ àti gbogbo lé o jáde jáde bọ́tà bọ́tà ìgbóyà ó bọ́tà wọ́n kọ́ bẹ́ẹ̀ sàkúrú pé kó n bá wọn fa bí ìbí ìgbà tó yá mẹ́fọ́ kan rẹ̀ bá àwọn òbí ẹ̀já ìbílẹ̀ rẹ̀ o àbẹ̀rẹ̀ dáa wọ́n já pẹ̀lú ara àpòjù ẹ lọ ọ̀tá àrùn ìgbàlá ló fi èsì ọkàn balẹ̀ ọ̀gá ló fi èsì ọ̀gá ìrìn ọ̀gá ló dá sí ẹ wá. pàtó wá ní approach bá hàwọn àwọn akóhùn ọ̀tá ìlú náà ó ti rò pé nǹkan ìlú bẹ́ẹ̀ dínú. ọjà wọn lọ. ẹnbi ọtí ń lọ tọ́tí ń lọ tọ́tí ń lọ. tọ́jọ́dọ̀ rẹ̀ ìyẹn ló wá bí i pé èsì ó òbẹ́dà ní ìjà náà lè lọ èsì ó ọwọ́ akóyàn ní four thousand wá kànímọ́lé àá ọba ní ẹ̀rẹ́ mi ah, ipò wá kọ́ mọ́lé orí bẹ́yà àtàwọn àti àwọn òṣèlú yà fún wọn ẹ̀dá àti bẹ́yà fún orí àṣẹ ìbínú àlè ọ̀nà à tí òun ò ní bẹ́yà fún ìlú ọmọ tó ṣe gómìnà sí pa ní ṣe kí ni nípa ọ̀dọ̀ wò tọba àkọ́ lásọ̀ọ́lẹ̀ kan tó fẹ́ sọ́lẹ̀ èèyàn tó bá fẹ́ pè kó bá wú ara di rẹ̀ kò ìtẹ̀rí yẹn tó bá padà rẹ̀ nìkan pè ní Umar ibn Sa'd ibn Abi Waqqas ó wà lábá sáré bí Abi Waqqas náà wọ́n sáré àgbẹ̀rẹ̀ ọmọ rẹ̀ kan wá bẹ́ńbẹ́ òfin jẹ́ Umar kó wá ṣe ló bá ó wá pèsè ló wá mọ gbogbo bí ẹni tó bẹ̀ sọmọ mi tẹ́jẹ́ bẹ́ẹ̀ pàwápọ̀ ìwọ ni o ìbẹ̀rẹ̀ náà bá kóyá ṣàwọn ẹṣẹ́ sí ọ̀sẹ̀ yìí wọ́n ni mo ní ọmọ wà mọ́ o nǹkan ti dàrú ṣàwọn ẹṣẹ́ sí ṣe ṣe mo ní ọmọ wà mọ́ o ilẹ̀ òjẹ̀rù mọ́ o wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ o nǹkan tó ti ṣẹlẹ̀ o. tó jẹ́mọ́ ara kúfà ẹ parọ́ ní o irọ́ owó dáwàrà yìí láti owó lẹ́tà fẹ́ ń kọ ìjàmbá ní o o mo kó wọn lọ nítorí o ogun ọlọ́túnkálẹ́mì mi ogun ọlọ́túnkálẹ́mì mi mẹ́wàá ìjọmọ́ ọlọ́kúsà náà ah, àwọn ẹni yìí wọ́n ti pèmí lókùrọ̀ ọkùnrin náà lókùrọ̀ ọgbọ́ bá dé ojú òkùrọ̀ ni wọ́n fi wọ́ wọn nígbà ọpọ owó ṣe ọjà bá wọ́n ṣe ọ́nìkè ń ka owó òun sì ti jáde ọ̀rẹ́ wọ́n ti lè fi láti gbé jọ̀wọ́ torí muslim làákè ni padà wá pa lọ́jọ́ àràpá ó túbọ̀ sí pé kí ló púpọ̀ ẹ̀ àlùsẹ́ níbi rà ní ti jáde lánàá sẹ́yìn pé a ti ní àràfá kọ̀ lánàá òun kò lé òun ti kó lé lánàá ìjọ kejì rẹ̀ ni wọ́n pa ẹni tó lọ́lọ́ sí Iraq ìkúfà ìgbówó jáde àwọn sọ̀hábáwá gbọ́ pé kò sí ní ìrìnà ní lọ́sọ̀ àwọn òfin mọ gbogbo dáàtọ̀ látàárọ̀ yìí wọn ò mọ bóòrò ti ṣẹlẹ̀ àwọn kan bìlíf ṣé yẹ̀sí ti dé bẹ́ẹ̀ lọ yá gbàgbé pé muhawiya ló ní ó dé bẹ́ẹ̀ ó tẹ́ wa lọ kò tó wa lọ ṣé ó ti dé bẹ́ẹ̀ àmẹ́sì àmọ̀ pé àwọn olórí tí ó padà mọ́ ṣẹlẹ̀ náà àti ká ṣe sùúrù mọ́ ló fẹ́ lọ bẹ̀ mọ́ láwọn kan ti gbà fún ẹ àwọn tó gbà fún ẹ yìí wọ́n tọ̀ bẹ́ẹ̀ fi ẹ kọ́ pọ́ìntì lásán ni o wọ́n ti kékeré ṣùgbọ́n bá sọ wọ́n sọ wọ́n sọ wọ́n sọ wọ́n sọ ẹni ló jáde àwọn sàhábà lọ́nà láàrin ìlú ọ̀nà ìlàdé tó tún wéé ti kú òní ìlú aláyọ̀ ìlẹ̀ lọ. Abdullahi bin Abbas nígbà tí òṣèlú ìjọ jáde lọ́nà òfin sọ ni pé a orílẹ̀ òṣèlú ibi náà lọ yìí ìfẹ́ kan lọ. onílọ́wùlà ayúzìrì bí àwa bí kan náà látàṣàbàtúyẹ́dì bí ráásì sálàmù àtòrókò kàtẹ́ńhà ó ní tí kì í bá ṣe pé ìfẹ́ káwọn èèyàn ó padà máa fi mí kúfẹ̀ kẹ́dẹ̀ máa fi wọ́n náà kùfẹ́ ni ìta fi ọwọ́ mi yìí agbárí rẹ mú ìníjọ lọ ìwà dúró ìwà sakúṣọ lọ́sọ̀ ọ̀ nílọ ọ̀ nílọ ó dà mọ́ ti máa ṣe irú yìí yóò padà di yẹ̀yẹ́ ni yóò padà di kíláàgbé jọ̀mọ́ di yẹ̀yẹ́ mọ́ torí ti bí abdullahi bin abbas sọ́tò iná alùsẹ́rì bin ali tó ní a àwọn lẹ́tà kan kọ sí mi rè òun sì dúró lórí kí ni àwọn lẹ́tà lẹ́tà kan kọ sí mi rè àwọn èyí ti sọ lẹ́tà ọ̀rẹ́ mi yìí ta ah. abdullahi bin abbas ń jọ òun gbọ́ báyìí òun ò tètè gbọ́ kó tó gbọ́ ó ti tó bí ọjọ́ mẹ́ta tí ò sẹ́yìn ti wà lórí rẹ̀ abdullahi owó mùsùlùmí ni yóò sì gbé nǹkan gbọ́ rẹ̀ ó ní kìtà kìtà kìtà kìtà pé a ọ̀ ní lọ́ọ̀bì ọ̀gbọ̀n rẹ̀ mọ́ lọ jẹ́ ẹgbẹ́ àwọn èèyàn kìtà kìtà kìtà kìtà kìtà kìtà kìtà kìtà kìtà ó padà bá àdùnsẹ́ ìlú yọ̀nà ìgbó ń fa ó wá ń sọ fún pé ìbò ló ń lọ ìbò yìí ah, lọ fún àlẹ́ ìrà mú ń lọ ìrà jù ah má lọ tó bá kọ́ àwọn lẹ́tà dáàbò ìbò lẹ́tà àtúnyẹ lẹ́tà àtúnyẹ lẹ́tà àgbáyé lẹ́tà fún ọ lọ́jọ́ fáwọn tó wà pẹ̀lú òní ọ̀dẹ̀ tí mi rọ́ àdégbà ah ọ̀dọ́ mi mọ̀ ní láàtà lọ ṣe ìwò sọrí tí wà lẹ́yìn èyí lọ ẹ̀jẹ̀ kí ni èyí lọ. aláàbò wọn ò jẹ́ sọ kílẹ̀ kọ̀ fún jẹ́ sọ̀rọ̀ kọ̀ fún bọ́lọ́wọ́ bá rẹ̀ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń bẹ láyé Jìbìrìlù ti wá bá rí ó dídì fún ànábì ní pé wá tó bá bẹ́ lo ayé tó lo ayé pẹ̀lú kọ̀ọ̀kan bá lè ayé rẹ̀ àlìjáàmọ̀ ń bẹ o àmọ́ tó ẹ̀kọ́ bẹ́ẹ̀ àlìjáàmọ̀ lọ́dún méje gbádùn náà rẹ̀ kọ́ ní jọ náà ń sáà tí bàbá bàbá rẹ̀ mú ni pé ó níṣẹ́ èèfà ní rárá iye tó fẹ́ mọ̀ lọ sí èyí tí iná àwọn yẹn ti fẹ́ gbà olórí yìí ìgbà tí ibà yé mi eléyìí kò gbà wọ́n lè fi yíò lẹ̀ fi yíò lẹ̀ wọ́n ti bá ti jẹ́ ń tọ́ gẹ́gẹ́ bí tá a ti ń pẹ̀ lọ́rọ̀ bá anágbà Muhammad sọrí ìran ẹ̀yìn ọmọ ọba nẹ́bí ẹ̀ lè débi kò ní o àwọn ẹni yìí àwọn tó fi wà lẹ̀ pẹ̀lú tó wà lẹ̀ yìí wà ní jẹ́ débẹ̀ ọlọ́run tó sì mọ̀ọ́mọ̀ náà tó ń mọ̀ọ́mọ̀ jẹ́ túbù gbádùn ṣe nìkan alásàlẹ̀ níbẹ̀ tó rẹ̀ ló fún nígbẹ́tí wọn àwùjọ àbọ̀ bẹ́ ọba tó mọ̀ọ́mọ̀ délé ayé kù lọ́dọ̀ yín báyìí ó ní lẹ́yìn tó ta lẹ́sì kalẹ̀ fún yín ní àyíyá wọn náà ló lóṣù tí mo sọ yìí abúlé ibùdó ọmọ ó tún dì mọ́ ó tún fọ ọkọ̀ lọ́rùn ó ah, ó lọ jọ̀wọ́ abdullahi bin umar wa sọ fún gbólóhùn kan wà ń bẹ sísọ ọ̀hà ó wà ní ọlọ ah, níbẹ̀ ó ní astawdi'uka Allaha min qatil ó ní tọ́ mo fà á lé ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n padà padà mo fà á lé ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tí kó pa torí bọ́ọ̀ tó ń lọ yìí ọ̀tọ̀ ló bá rẹ̀ pé àlọ́ ọ̀rẹ́ tá a rí tó yá lára rẹ̀. níjọ́ tí alùsẹ́ ní bídà ní kúrò ní mọ̀tìrínà tó lọ mọ́ká níjọ́ wọn ni kó ṣe bẹ́ẹ̀ àtúnṣe ọwọ́ àti alábẹ́jọ́ lọ́jọ́ tẹ̀rẹ̀ kọ́ ìdáàkùnlá abdullahi ibn zubair abdullahi ibn zubair òun náà tó sọ̀rọ̀ ó sọ fún òṣèré pé wá ayé bàjẹ́ lọ́ tẹ́lẹ̀ àwọn ìlà gómi wọ́n lọ́dọ̀ àwọn èèyàn tó ṣe sí wọ́n dàlú àbáta àwọn mẹ́fà bàbá rẹ̀ wàtọ́ àánú àkọ́ta ọmọ ìyá alhassan ibi ní àbí tó rẹ̀ àwọn mẹ́fà lọ́gbẹ́ láti ẹ̀sùn hàn mọ́tò. nítorí ní ìtàn yìí kí ẹ nínú wọ́n fi ah, náà wọ́n ṣàdúgbò yìí lẹ́nu ẹ̀ padà ọ̀la kí làkúndà sí kọ́ òun náà ń wà ní ìmọ̀ náà ní pé ah, ah, ó ṣe wá jẹ́ pé kí ní ìwò ìgbà yìí àwọn ènìyàn yìí lè fi di ní ilé àbúṣà yìí lè lọ́kọ́ délé òun náà sọ fún pé má lọ kálukú sá sọ kálukú wí àmọ́jàmá àlùkò sẹ́yìn òdó wá débi kan pẹ̀lú ní àlùkò ìfìyà àdìsílá pé ó ti súnmọ́ tòsí ibi tá à ń pè ní Karbala ìró muslim ibi là pé tí wọ́n pa ó padà wá dọ́dọ̀ rẹ̀ fún ẹni tí Umaru tàbí lẹ́ẹ̀kan Umaru mọ́ta ni aywa Umar ibn Sa'ad ibn Abi Waqqas òun náà rẹ̀ yẹn ẹni ó rán èèyàn níbi tó ti padà wá pàdé òun lọ mọ́kà ni kó lọ bá àdúrà ẹni mo mọ́ kó lọ bá àlùsẹ́ níbi rà ní níwà àlùsẹ́ níbi rà ní ti kú olé bí fọ́ọ̀ká tó pa muslim ó kọ̀ láti wọ́n pa lóde kú olé ibi tó ti wá pàdé ní fẹ́ pé náà kọ́ ní ìṣẹ̀lẹ̀. ibi ó ti wá sọ̀rọ̀ yẹn tí ẹ̀ tí wá sọ pé à ìtí muslim wúlò ó ní ẹ padà ó ní ẹ ti gbá ó ẹ wọ́n wà mọ́ kó làwọn ti pa báyìí ó kó àlùsẹ́ ní ìdílé àdìgbò ṣe wá gbọ́ kẹ́lí mọ̀ pé kì ṣe fìtí náà ló wá òun ti wọ́n pé lílo òun yẹn táwọn bá ti gbóló lù bẹ́ẹ̀ bóyá from there àwọn lè láti ṣe ṣe láàrin gbogbo títí ń bàjẹ́ ibẹ̀ náà ló ti wọ́n pé ah ìmọ̀ràn ìdíwá ti fìtí náà yìí òṣèlú máa wò ó yẹn padà tó bá fún àwọn àgbàdo lọ ẹ wá o ẹ dákun bí ọ̀rọ̀ ìgbé lóyún ẹja ebi ó ti ní káwọn padà káwọn mọ̀ lọlé fún hmm. muslim ibi náà ké ta ni wọ́n pa ta ló rán lọ́bẹ̀ àlùsẹ́ni ibi náà àwọn ọmọ rẹ̀ wá ń bẹnu àwọn ètò kúrá ní àwọn ni apadà wò ó àti apadà sanilá wàlúwà nílá àdàbẹ̀ káàdé padà lẹ́yìn hàtà náà àkùdàbí táàrí àbínà bàbá àti wàlẹ́rán lọ́sọ̀pàá ọ̀tẹ́ ń wà pa bàbá wọn bí ẹ má jà padà wò ojú ara tó wọ́n bọ̀. ká ní wọ́n bá padà lójó náà lé àgbákò táwọn ọmọdé yìí kò bá ti ṣẹlẹ̀. ká má wọ́n padà. Ah! àlùsíìnì ibi náà rí náà gẹ́gẹ́ bí olùbẹ̀rù ọlọ́run náà wọ́n pé ah ó máa dàbí pé àbá gbèrò aburú fún bàbá àwọn ọmọ yìí àbí àwa bẹ́ẹ̀ yóò dájú pé wọ́n pa bàbá wọn àti ẹ̀ ọ̀sẹ̀ bá ní àmọ́ lọ òye ẹ̀jẹ̀ àlọ́ aláfàfà ọ̀bẹ ìdùnnà yìí ní ìyá ìwò padà wá kàn pé Hùsẹ́ẹ̀nì ó ti súnmọ́lé o kódà wọ́n ti ní ó padà kó padà o kódà báyìí báyìí o ọ̀kẹ́ ọ̀wà ọba òun náà bá tún gbé àwọn èèyàn kan dìde ó wá kó àwọn ọmọ ogun bíi one thousand people. Yeah. ẹlọ́dún pàdé torí ìròyìn kan pé gbogbo àwọn ẹni tí ìṣe ìwé kó dání wọ́n ti ṣẹ́gun jìnnà nínú àwọn tó gbọ́n sí wọn ọdún mélòó lọ́jọ́ náà ẹ̀ṣẹ́ ló ń fi ó yára ní wọ́n táwọn ẹ̀rọ ní kó ní wọn. nígbà yẹn dé kọ́ọ̀dù sí yá wọ́n ti pọ̀ tó ilé àti ìdìbò ló dáa wọ́n mọ̀ lọ ìrà ìrà àwọn wọ̀ tí ó tó ní sẹ́yìn kọ̀sọ̀ pẹ̀lú yóò fa ìní àmúrùkà jẹ́jẹ́ òní ìfilọ̀ sí àwọn mo ń pa láṣẹ báyìí padà bí ìtì sọ ìwà aláyẹ tẹ̀lé yà ní ọlá omi ìdẹ́kọ́lá wọn bó fi ọ́tà náwó fún mi o ọ̀rọ̀ tí mo rọ́ òfin ọ̀tà náwó mi gbé tí n bá bọ́ sọ́tọ̀ ọ̀gbọ́ mo lè mọ́ sí ẹ̀ láti ṣẹ́ náà látara rẹ̀ padà ارجع من حيث اتيت قال láti kọ̀dọ̀ ilẹ̀ kúfà mọ́ wà kúfà mọ́ ṣe kí ni mọ́ wà kúfà ìṣòwò sọ̀rọ̀ rẹ̀ kò ní àtúntì rẹ̀ lọ ìṣẹ́yìn ìyá ó sì máa bá ìṣòro báwọn ọba lọ́la òun bá òfin ṣe ìfẹ́ wàhálà ṣe gbọ́dọ̀ bí ẹgbàá wa òun bá mú ọ̀nà òmí lọ́nà rẹ̀ kó bá lọ sí ẹni awí yìí òun náà bá ní fi rọ́ṣẹ́ ní alḥàmúlẹ̀ ìrẹ̀jì ìrẹ̀tẹ̀lẹ́yìn ọ̀nà ni àìrọ́ àlọ́ ní lọ sẹ́ẹ̀ tí ẹ bá ti wá fẹ́ bọ́ kó máa bọ́ síwájú ẹ̀ kó máa bọ́ síwájú ẹ̀ kó máa bọ́ síwájú ẹ̀ kúta bí ọ̀nà fún àlùsẹ́ni ìlú àlè ìwé ojú á fún sí ìlú àlè jẹ́ ah inú ṣe ìbíjáì jókòó lọ́dọ̀ mi ìbíjáì náà nì sọ́dọ̀ ẹ̀bọ́ mi tẹ́sí láti ka ọmọk tẹ́sí láti ka ọmọk ìyá rẹ̀ ti fa bẹ́ẹ̀ jóná gbólóòtú sẹ́yìn wíyì ìyí wọn aláwọ̀ ìdí ìlú náà bá ti gbóòrò wọn pé a ó ní wọn wọ́ àbúgbọ́lọ́ múra mọ́ o nínú tó sọ yìí lọ́wọ́ kọ́ ẹ̀lẹ́ rírù kàrí lọ́la àrọ̀ kálẹ̀ ló ní ìlú lágbáwá ló sọ ni làkàtà sọ́sù nínú wọlé olùgbé a àtúwọ́ àti ìyá rẹ̀ náà bá fojú nìkan wà láti làmà máa ra àpò kí mo fẹ́ wí wà ó mọ kàtẹ́ẹ̀dì nígbà tó lè sá ìlú mùsùlùmí ọ̀gá àlàmì ìyá rẹ̀ ti ṣe fásitì mọ̀ lágbọ́kọ̀ lójú gbogbo àwọn obìnrin àgbáńlá yìí ibi ìfìtí náà ti bẹ̀rẹ̀ ẹ̀dàkùn gbogbo tó ń fà yí ìbéèrè ní wà rẹ̀ Yazid ọmọ Muawiya tó mọ̀ ń parẹ̀ mọ́ a sọ̀rọ̀ mọ́ gbogbo rúdáǹsọ látàrọ̀ nìṣe ìjóhun fíjọ ń bẹ̀ mọ́ àárín àwọn oníwà báyìí tààdẹ sí champion gbogbo bìtìrọ̀ ìbá ìlú ọ̀fẹ́ ìdúlá ibi ìbìnú sí wa ara àbóṣù àwọn ìlú àtúnú òun lójú olórí bá sọ́rọ́ kọ́tọ́ ní kókó kú fàbọ̀lù ẹnu mọ́ tí ẹ̀yí ìlú ní bí ò kọjá pé tí ìjọ bá ní bí ìgbà tí ìwọ fóònù olórí ìwọ bọ́ bẹ́ẹ̀ àtẹ́tí ìṣe ni ó gba olórí bẹ̀ àmọ́ ẹ bàjá ẹ pa ẹ ṣe gbá ẹ dàwó kò sí ní kíni kò lọ́wọ́ mẹ́rin níbi hussein tó ti lọ bára wọn fà á ìlú ó sáà mú mú mú ọtí bíbí bá ń pè ní Karbala ìyá sọ̀rọ̀ yẹn amẹnukuna wakọ àti wàkà wakọ àti wàkà. láàrin ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ wàhálà bá dé. umaru sáájú náà kan umaru ibi ní sáà ibi ní adi wọ́n kà òun náà padà wà lọ pa àwọn ọmọ ogun bíi four thousand kan wá àmọ́ wò kan wá kó wọ́n pa àwọn ọ̀fẹ́ bá àwọn ibi ní èyí gbà òun lọ kó wá kó pé ẹ̀mọ́ tí kú ẹ̀dá lọ lẹ́sìn ọ̀sẹ̀ sí i wọ́n ní ọ̀sẹ̀ tó dákọ̀ bí a máa lọ iraq bàbá lọ kàwé bàbá sí àwọn náà bá rí pé nígbà tí tó ṣe ìṣàwọn ilé yìí bá lọ báwò méjì láì dẹ̀dá à ìjọ ni òṣèré ti wà lọ́wọ́ ọ̀hún níbi ọ̀rọ̀ yìí ti dé yìí bá òun ò fẹ́ ká jà ó wá ní tó kù ní pé ó <clears throat> fẹ́ ká ogun nǹkan mẹ́ta nǹkan mélòó option mẹ́ta yìí ẹja mú kan bẹ̀ èyí tó bá ti wá nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹja kan bẹ̀ ìkánú ẹ̀ kò láṣẹ lórí ọ́ kí nìkan náà ọ̀la ọ̀kọ́ àjàdá mi àjẹ́ nínú kẹ́ fi mí lẹ̀ bí adé yìí ẹjẹ́ máa para sí mọ́kà tó ti bọ̀ àbí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí ń wọ ọgbó làwọn mùsùlùmí kóra wọn sí kan kémi náà máa lọ bẹ̀ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta ni pé àbí kí n máa lọ sọ́dọ̀ Yazid ibn Muawiya tí bá dọ́dọ̀ Yazid èyí sì lọ rèé ṣe bẹ́ẹ̀ àfúnpé wo á tẹ́wé ìmọ̀tẹ́ ìtìlú ìwàhálà báyìí ló ní ìfẹ́ ká fa wàhálà nígbà kan wà lọ́gbà sáré ti gbọ́ lórí wo ìyẹn náà gbọ́ lórí ẹsẹ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀lú àrà àtàlàfíà níṣẹ́ yẹn ó ti decide láti pé kò ní interest gbogbo lẹ́tà kan tó Umar bá ní Umar bí sáré tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ eh, ìwọ náà ni wọ́n ránṣẹ́ sí Yazid ó bá ránṣẹ́ ó bá ráwọn yẹn kan gbàdọ́rọ́dọ̀ ah, kan alùpàṣẹ́lì ibi náà alù agreement wọn ìwọ náà sí yẹ̀dí ibi náà àwọn àti sọfẹ́lì èmi ò náà yẹ̀ sí obìnrin láyé àmín yẹ̀dí ibi náà àwọn èmi ò náà yẹ̀ sí obìnrin láyé nígbà tí wọ́n fi ran ara wọn lọ alùpàṣẹ́lì ibi náà alù wò pé wó ẹmẹ́ wùlẹ̀ jẹ́ ẹran nǹkan mẹ́ta tí mo ti gbé kalẹ̀ kò sí ìtọ́ bá múnú mẹ́tẹ̀ẹ̀ta tí ò ìgbà wọn lè ṣubú ibi ìlú ìlú ọ̀bẹ́bìlá ibi ìlúyà wọn wá sọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí wọn wá ní nǹkan mẹ́ta tó fún wa ní option yìí kí ni ká ṣe ah, nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí náà sábàwò kan ló ẹ̀ kò sí ìsìn tó burú ọjọ́ kí ni tó bá ti mú kan àkókò ah, tí láti lọ sí wàhálà ọkùnrin kan ló wà lọ́wọ́ ẹ̀fẹ́ láwọ́lá láyé àgbọ̀dọ̀gbà yóò lọ́wọ́ ẹ̀ àgbọ̀dọ̀gbà ìwọ́n ti dé lẹ́wọ̀n náà àìbò ti dé òjòjúmọ́ wa àgbọ̀dọ̀gbà ẹ̀sí wà níwọ̀n mẹ́ta ṣe àwọn sọ fún mi ẹni tó fi lè mú débẹ̀ òun àákò lẹ́rú bí ọ̀hún gbòòrè abẹ́ ìjọba ló wà yóò bọ́ sábẹ́ ìjọba tó bá wù àti tó bá wù ọ lọ́pàá lọ́pàá lórí káwọn ẹ̀kọ́ ọ̀bọ̀ nígbà tá a kọ́ àwọn èèyàn lẹ́rú lógún àá èyí ni ọba ní ẹ̀ẹ́ ọ̀bọ̀ ètò láì bí ìgbà rẹ̀ ó dábẹ́ ó dábẹ́ ọ̀yá ẹ̀rọ sọ bẹ́ẹ̀ ẹ̀rọ sọ kí ni o ẹ̀rọ sọ bẹ́ẹ̀ Yazid bin Muawiya tó gbọ́n kẹ̀kẹ́ mọ́ a sọ̀rọ̀ mọ́ alùsẹ́ ní ibi náà alùsẹ́ náà yàn sí mọ́ òun wò náà yàn sí láti ní ọ̀rọ̀ yìí tábàbẹ́ ní problem pẹ̀lú Yazid bin Muawiya pẹ̀lú àwọn nǹkan míì ó wà well established ó ní fẹ́fẹ́ fásitì ọ̀tọ̀ ní ìhòòhò láwọn afáà mẹ́rin yìí kọ yẹn títí nínú àwòyà mọ́tán yányá ń tara àwọn nǹkan míì tó padà ṣẹlẹ̀ ní Mẹdínà tó padà fẹ́ẹ̀tì àwọn àgbààgbà náà wọ́n sábẹ́ àtọ́gbà Muhammad sọ̀rọ̀ nígbà tí wàá rán yẹn wá èyí tó wàá rán wá àwọn ẹ̀yìn ọ̀rọ̀ adá fìtínà lẹ́yìn tọ́ra ní báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wọn náà wà ní àkíyèwì ah, ah, ẹ̀ ti bẹ̀rù ọlọ́run. ẹ bá tẹ̀ báyọ̀ jẹ́ lẹ́ kó yẹ̀ lẹ́rú ẹ gbàgbé bí mo ti jẹ́ mi èmi ọmọ ọmọ àlẹ́rú lẹ́wàá ṣe báwọn ẹ ṣe báyìí ẹ ó bá tún ṣe wá àti fún wọn ó bá tún fún wá ẹ má gbàgbé o kí ti sọ ẹ̀yìn àti bọ́dà mi o ibà méjèèjì àwọn ọmọ méjèèjì ó náà méjèèjì lólórí àwọn ọ̀dọ́ ọmọ àlùjẹ́ náà ah, ẹgbẹ́gbà ni ó wá tún wá ń sọ ọ́sọ̀ fún ẹ pé ẹ̀yin jẹ́ sí ẹ lọ ń sọ fún ọtí ìwé bẹ́ẹ̀ ní ìyá yìí ẹ̀yin nínú ẹgbẹ́ ìwà ẹ̀ mọ́tò ti jẹ́ lóṣù láàmú ẹ mọ bí wọn ẹ mọ mẹ́rin tí mo jẹ́ ní ẹ ó ní àwọn bá wọn sọ̀rọ̀ ó ń bá wọn sọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ mi ló ṣe kí ni ó lè wù sí wọn aláàdúgbẹ́ fọlọ́ ààrẹ ni tọ́rọ̀ mi wọ ìtí ẹ̀ arímọ̀lá àwọn ó sọ̀pọ̀ kò sí kódà bẹ́ẹ̀ tó gbà ẹni tó lídìí àwọn èèyàn lẹ́ẹ̀kan tó wá àtàkì àtàrídì rẹ̀ sí ìlú gẹ́wà ló wà tẹ̀mí mi tó àwọn ìbá ní ìwọ náà ọdún ọdún wọ́n fi ojú pa àtọ́dọ̀ òṣèlú ló ní ipa àtọ́dọ̀ rẹ̀ à ọ̀rọ̀ ọdún yìí mo ti wà ní àárín pẹ́tọ̀ irú àjẹ́ńdà àti ti fọwọ́ mú kan lè ní ó ti fọwọ́ olùgbọ́dọ̀ wọn bá àpàdé ọba àdáná ṣe tọ́ gbowó ayá àdùsílẹ̀ mi láti kéde àti àṣẹ ọjọ́ náà fún sọ́jọ́ ọ̀là méjì máa wọ̀ ọ́ àwọn ọmọ àtàwọn ọmọ ogun tí ìgbé ìgbé wa àtàwọn tó náà kó sẹ́yìn gbogbo wọn tò lẹ́yìn rẹ̀ sí wọ́n lẹ́yìn rẹ̀ ibi tó wọ́n bá ń bẹ̀rẹ̀ sí ní tí ó ṣe ní wa. wá fóun ní ilé ìlọsọ sọ láàrin ara wọn kámọ́ wù kámọ́ lọ jùlọ bí wàhálà ti bẹ̀rẹ̀ rí bí wàhálà yìí ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn kan mú gbogbo àwọn tó tẹ̀lé alùpùpù ní ìlà àlè lọ́bẹ̀rẹ̀ tó ń mú wọn lẹ́ẹ̀kọ̀ kan àwọn onímọ̀ bá tó ń lò pé àlè fi òṣè ìrẹ̀lẹ̀ tó ń lò. wọ́n á lọ sọ tí ó ṣe wá àwọn owó kò níbẹ̀rẹ̀ ìdí tí wọ́n tí kò bí bá kò àwọn olùkópa wọ́n ti gbàwọ́ ní èrò èyí ẹ̀ka tí tí tí tí tí tí tí níjọ́ kejì níjọ́ kejì tó kí wọ́n ti wọ́n kí èrò ìlú ìṣẹ̀lẹ̀ ó máa wá pa pa pa pa pa wá pa gbogbo wọn ó wá kó kò sí ní ìlú àárí ìta àtọ́gbọ́n rẹ̀ àárí ìbílẹ̀ lọ́sẹ̀ òun sì ní àárí ìta. ìwọ́n apá ọmọdé wá pọ̀ nìkan ó wá sí pé orí ẹ parun náà àwọn náà wà ní ìdá parun láti àárọ̀ ọ̀gbìn ẹ̀dùn gba ọmọ kùtù wọ́n wá wọ̀ lọ́ọ̀tọ̀ ṣé ni kú wọ́n rà ní súnmọ́ ẹ̀rú bá kálukú pé yé tó bá lè pé mi mú kọ́kọ́ súnmọ́ kó má ṣe kó kọ́ mi ní tán nínú kí ni inú tán kálukú ọ̀fẹ́ tàgbákò yẹn oníkálukú ah, ìrọ̀ kálukú àwọn àdúgbò àwọn adúgbò pé tọ́ àníjọ ah, wọ̀lú máa níjọ ah, lọ ẹni tí lẹ́wà ní àtìlẹ́ ah, pàwọ́ ó bá di oníwọ̀ ọmọwò ọmọwò tí títí títí tí òròlélé látàrí ọjọ́ fẹ́ lọ ọjọ́ fẹ́ lọ káàkiri sáwọn pé àdínkù ní jẹ́ nǹkan tẹ̀lé ìgbóyà ọkùnrin tó yí ìdí wọn kó ṣe pọ̀ látọ̀ kan náà ó kàn ń bọ̀ ìgbà ní ìdílé àdéhùn bá ti wà á ti látà rè kí ló wù ẹdúró ní àdúró náà ẹdúró nígbà wọn papò wọn ṣe é wọn náà bá yọ dà ó ní ìjà pàápàá ìjà yìí lágbára nígbà náà ọwọ́ náà pàjùmọ̀ nínú wọn àmọ́ àlùkẹ́tọ̀ tó tẹ̀lé ìṣàdá kò sí yóò bá ti ta tuntun tó lè bá ti pọ̀ jù ọ lọ ó ṣe ní wọn. lákòókò yẹ five hundred pé kátó sọ pé táwọn five hundred pé wà mí gan kí wọ́n sọ máa lọ pé kọ́ máa wí gbólóhùn kan káwọn five hundred máa wá wí gbólóhùn mi ẹ̀rọ ìwé làwọn yóò gbọ́ lọ́wọ́ gbogbo. الكثرة تدل بشأنها lójú bẹ́ẹ̀ náà lọ́kàn àwọn ẹgbẹ̀ẹ́sẹ̀ máa fi dàpọ̀ wá ní ẹni ó ń tì wọ́n ń tì wọ́n nígbà tí wọ́n ta ẹ máa wọ́n ní adéṣúná adéṣúná tẹ́lú ni wọ́n kúrò sábọ́ ní jẹ́jú nínú kọ́ńtò sinan ibn adam al-nakhai sinan ibn adam al-nakhai ó kọ́ lóṣù ní sábọ́ olórí kìíní jẹ́ bẹ́ẹ̀ Oṣù ọlá ìdájọ́ olùpàdé ṣe wọ́n ti ju ilé rẹ̀ àti nàìjíríà ṣe àti nàìjíríà ṣe ọba àwọn ọba àwọn ọba àwọn. Wọ́n pa alùpùpù ṣe ìlànà ọlọ́wọ́ àwọn ṣàkàtàkàtà rẹ̀ wọ́n ti di lóṣù. wọ́n sì fi orí ẹ̀ dọ́gbọ̀ ọ̀gbẹ́ ìlú wá ibi ìsìyà. gbọ́n ti nílẹ̀ àgbèrọ̀bá ọ̀gbẹ́ ìlú láì fún wa ó wá mú ọ̀pá kan ó mú di ẹ̀yẹ kan láti wáyé nígbà tó wá gbé orí òun nìkan lórí ọ̀rọ̀ máa ń dẹ́gbẹ́ ọmọ ọmọ tó wá àtọ̀lá kọ́ bá àbúrò wọn ó wá ń kú di oyún oyún ju ọ̀bí ẹnu rẹ̀ mẹ́ta. Ah! Irú tọ́jọ́ wọ̀nyí, ẹnu tí wọ́n kìkì burúkú wọ̀nyí, ẹnu yìí ni tó ń kìkì bọ̀ gẹ́gẹ́, déédé bẹ̀ látẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ní máa ń gbọ́dún sí lára Hussein, táà náà bí ti máa ń kìkì Hussein ìgbìyànjú. Ni wọ́n kìkì burúkú wọ̀nyí àìsàn ṣe rí ẹ̀kọ́ ní ṣerú ẹ̀gbẹ́ aláìsàn ìṣẹ́lú ṣe kí ni jọba ìṣẹ́lú bọ́tí pa ẹ̀ṣẹ́ ìṣẹ́lú ẹni tá a wà á ti fi lọ́nà ní ìṣẹ́lú ẹ̀dá kò tá a ti jọba ọ̀bẹ ìṣòwò ìbílẹ̀ ìṣẹ́lú àwọn ṣe àkọ́bá àrọ̀ fún wa lórí ìwọ́n ti lọ ìgbà ẹ̀jẹ̀ sí ìlú ìgbéru mọ̀ tòyẹ̀dú ìlú wa ní òmọ kẹ́kẹ́ ìlú gbogbo rí ẹnu máa ń tó wúlò ìgbésò wa lọ́ọ̀rẹ́ ẹgbẹ́ náà máa ń rí bàtí ìkó bẹ ìwọ lọ́ọ̀rẹ́ kó kú pàpapọ̀ mọ́ bàtọ́. kẹ̀kẹ́ ló fi máa ń ṣàjọba tóbi o àmọ́ ọmọ máa ń lọ́ọ́ sọ̀rọ̀ báyìí ọlọ́dà kan ṣàlọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ yóò àtàlù àtàlù ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbùrọ̀lẹ́ òun náà kárí ọ̀sẹ̀ lọ́wọ́ lọ. ó ní lọ kún tún fi ìmọ̀ ẹ̀dùkọ́sá lọ́dún Hussein ó ní ká ní mo bá lọ rí bẹ́ẹ̀ nínú àwọn ẹni tó pa Hussein ibi na ali ìjọ tí wọ́n pa tún mọ òní kílù tó lè dáná ọmọ wa mọ̀ ẹ́ mọ̀ wá dáná ìdáná ó wá lóhùn sáà ó الجامع قل استحللت أن أمر على النبي فينظر في وجهي ọ̀rọ̀ yà ojú ọmọ tìbí tí wàá bí náà lè jẹun náà gan-an kí wàá máa kọjá lẹ́jọ́ àgbẹ̀bí ká àgbẹ̀bí mọ́ àrùjù mi pé ẹni pọ̀ ọmọ rẹ̀ láyé àgbákùnrin kí la fi lọ́wọ́ àgbákùnrin eré burúkú ni wáṣí tó pa tó pa á. Eh, Hamza lójú ogun láyé sí yìí iná pa Hamza tèrè yìí ń jọ́nà ó pa Hamza tán ó gba ìsìláàmù ó gba ìsìláàmù ó tọrọ àwọn àdìsìláàmù ti àdìsìláàmù ẹ̀jú kú máa kọ́bla kó ló máa kú rí mo débà nínú àdìsìláàmù ọmọdé àbòrí ni ojú ó ti gbọ́ wọn ó ti bùdùn ní adájọ́ ní kí ó lè mú mọ́ àmọ́ ìtàgbẹ́ ìmọ̀ sọ ọmọdé máa ń bẹ́ẹ̀ jòkó bẹ́ẹ̀ sí kò ní yìí anábì máa ń sọ fún ọwọ́ àṣìlẹ̀ àtẹ̀tẹ̀lẹ̀ ọ̀ azọ̀rọ̀ yìí bá wájú àlọ́ dákùtọ̀ lè mọ sí bàbá kí kò ojú ẹ̀ gba ìsìlámù náà tó ọdún mùsùlùmí náà lẹ́nu ọdún mọ́ ọdún mọ́ ìwọ ọdún mọ́ ìwọ àbọ̀ mọ̀jẹ̀ mọ ojú ẹ̀ pé ìwọ lọ sọ pé ọmọ àwọn ọmọ tó ti pé lójú ayé àgbẹ̀dì tá àgbẹ̀dì ìbáṣe kó gbà lọ́wọ́ tí a ń kó sílẹ̀ àti àlàkà tí wọ́n bá wọ ní mọ́ṣáláṣí ṣùgbọ́n wọ́n ní sọ́wọ́ wọlé ti wọlé jọ̀kẹ́ tá àgbẹ̀dì kó gbà jùmọ̀ lọ́wọ́ nígbà ẹ̀mọ́ sọ́bẹ̀ ìṣẹ́lẹ̀ bá bọ̀ gbà nígbà owó ẹ̀kọ́ tẹ̀ ló bẹ́ ṣubú nígbà àdúgbò yìí ni a ti fi ẹgbẹ́ ẹgbẹ́ àwọn méjì ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ṣubú báyìí fún ara ẹ̀mẹ́jì sì kú olórí nígbà owó ẹgbẹ́ máa ń jẹ́ ọmọ ó lọ lè gbé owó ara rẹ̀ kálíbi wa gbóná kalẹ̀ mọ́tò bá dé àbùkí ọ̀dọ́ lọ pa àwọn ọmọ ni wọ́n lò lọ ó ní ẹ̀mí mo kàn náà wọ̀ للمطلق حلوة أقوات يجيب ولد قبحه الله ألم شاء الحسين المهدي عبد الله بن عباس رضي الله تعالى عنه أن يتوقع ó sùn oorun ọ̀sán ti títò wà lánàá lójú àlá ìdìbò wá ní pé àwọn àwọn tó parí sí ìwọ̀n ní pé ó wá ní àlá pé lọ́sàn-án dandan gbogbo orí rẹ̀ ti ń dàrú pẹ̀lú sí i ó wá ní sáà lẹ́nu pé kí tó dàbí kíláàsì náà jáde ó wá rí pé nínú ẹ̀ jẹ́ ní wẹ́wẹ́ lójú àlá ó wá rí sáà lọ́sí kó àwọn ìgbìmọ̀ tí wọ́n ń gbà tí wọ́n ń kó pa ó wá rí àwọn ọ̀sán máa ń yá lọ́sí lé lónìí ìdájọ́ òṣèlú wà ṣáà ẹ̀jẹ̀ òṣèlú àtàwọn ènìyàn rẹ̀ pápá ni lam azal atata báwo gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti láti náà bá ti láyé jù báwọn yìí àwọn wá mú tọ̀rọ̀ yẹn níjọ́ tí níjọ́ sábì láti náà bá ti láàlá náà àwọn ilé ọjọ́ tó gbọ́ sí ọjọ́ àṣùgbọ́ ọjọ́ mìíràn lọ́jọ́ tí wọ́n ṣe pa àlùkùsẹ́ alẹ́nìkẹ́ yẹn ṣe irú kan náà tó ṣe pé ayé bí náà dìbì á ti bẹ̀rẹ̀ ayé ń bí oníkíní ọgbẹ́ ti láyé nínú ti yá àbí òun náà ah, ọ̀lẹ́ apẹ́ láyé nínú ìṣẹ̀lẹ̀ báwọn oníjọ́ ọmọ máa náà láyé òun náà kò pẹ́ rẹ̀ aṣọ ìgbẹ́dá mi pa nínú adé ọgbẹ́ yìí òun náà wá fáwọn kẹjọ náà tó já òun náà pa ìgbọ̀rọ̀ ìdí olú náà ètò ìfọwọ́ bá nílẹ̀ pẹ̀lú agbọ̀dọ̀ ìgbẹ́ tó ń ṣe ìgbàlá rẹ̀ láyé ti pa níwáyé alùpùpù yìí ọba lòun náà òun náà ráwọn ọmọ ogun rẹ̀ kì í ṣe ọ̀dọ́ ló bá dára àwọn tóun náà rán ló ti jẹun

أدلاد الوضع كتاب وما يفاتبون حسين بن علي رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين بواسطان إفاع مسلم يا شيخ إفاع مسلم آه إفاع مسلم قتل شهيدا وقالوا شهيدا وقالوا أحجبي فنقول قتل ولا sẹ́yà sí lọ́wọ́ Muawiya ló pa á yẹ̀sí ìdùkọ́ yẹ̀sí ìdùkọ́ kò máa ń pa rẹ̀ àbọ̀wòrán yọ ọ̀bẹ yorùbá sí ìyá rẹ̀ kí kó lọ rí lẹ́ èyí ò pa káwọn nínú àwọn afá àdúgbò náà wọ́n ti máa wò pé lóòótọ́ òkọ́ ló pa òun máa ń pa máa ń pa lóòótọ́ àmọ́ ìbẹ̀rẹ̀ ogun náà ní gbólóhùn ẹmọ́jì ó délé rẹ̀ ẹmọ́jì ó délé rẹ̀ kò sí tí ò délé rẹ̀. nítawọn mímọ náà bá ti ní ọ̀rọ̀ yẹn bí ìdúró àwọn náà ló fi ẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn apá àti ọmọ ìlú olóṣèké tó àgbọ̀dọ̀ tó tó ní ẹ̀sìn yìí. àti níta ìyókù àti táàmù ìbẹ́ẹ̀ náà ti ah, á àgbà tí wọ́n wá gbà pẹ̀lú àwọn ẹ̀rẹ́ àtàwọn nǹkan ìdíje tó padà tó wáyé náà tó ṣe súnmọ́ sí náà. àwọn ohun táwọn bí yìí èyí ó kàn wọ́n á rí àná ó kàn wọ́n á rí àná. ibi táwọn ènìyàn tẹ́tí wá sí ìlú rẹ̀. Tẹ̀wárí wà ṣe kò parí, òní yóò máa fún ọjọ́ yìí, kó wá máa tó gbogbo ìbànújẹ́ ó sọ̀rọ̀ lọ́jọ́ ìbànújẹ́ wọn. pé wá ní sọ kókó jẹ́ tó sọ ìwọ páàlì àwọn alẹ́ ọ̀pọ̀lọ̀ wọn wá sí wá sí wáyé agbọ̀dọ̀ sí kí agbọ̀dọ̀ wọn sí kí wa eléyìí ó bá ti sá lọ owó ilé yìí ó kọjá sí òun ó kọjá sí èyí ni pé alùpùpù ìgbìlá ni wọ́n máa ń pàtàkì sí abẹ́dàpọ̀ ìdádúrà wa sóògùn lẹ́yìn tí wọ́n kọ́kọ́ pa nípa àbùsí pàtàkì ọ̀dọ̀ wọn kódà ká gbé wá nígbà yìí àbí tó fi ìbá tí wọ́n pa ó mọ̀ àjọ àti tí wọ́n pa àlùpùpù máa àjọ àti tí wọ́n pa.

وتكتير إطلاق دون الفلاح داخل بنانيا dan ya Jangan dia bawa dia sí ọ̀pàmọ́ lójú ọlọ́run. Báwo yóò ti pàmò lójú ọlọ́run? Wọ́n ti pàmò ẹni rí, wọ́n ti pàmò tàbí àdéhùn wa pàmò. dia òlẹ́dì wa sọ sí àdìsẹ́ ini. ní àdìsẹ́ Dia sọ sí ní. Wọ́n wá lórí náà. Ìyá àdìsẹ́ náà ti máa ń kú tẹ̀lé. Ó ti tún wá jọ kílẹ̀ ọjọ́ yìí ọ̀bùn sí ni wọ́n ti parí.

máa ń gbéra wọn lọ́gbẹ̀ẹ́ kò sára wọn lánàá ìyá wọn léyìí ìyá wọn ń gbà. kò yẹ wọn wà pẹ̀lú ìṣe ìṣe ìṣe ọmọ mọ̀háwíyá àtúbẹ̀ wọn lè lọ mọ̀háwíyá àtàrà mọ̀háwíyá ó mọ lórí ìwà àwọn tàbí àdúrà ìwọ ṣe rú títí bàbá kò ṣe mọ̀ ṣẹgbà látara nínú ṣókìlà. ọlọ́run náà máa ṣe àwọn ìkòkò àwọn ènìyàn tó ti bá mi àwọn tí wọ́n ti tàn án mi wọ́n ti tàn án bàbá rẹ̀ lọ́nà àwọn ìlú náà lọ́sọ́ wá ń pera wọn lórí ìgbìta ìlú àwọn náà lọ́sọ́ ìṣẹ̀lẹ̀ lórí ìgbìta ìlú jẹ̀mí. Gbogbo àwọn tí wọ́n kú sí ìkàlẹ̀ ìjọba ọ̀dọ́ ọ̀dọ́ àti àwọn ìlú láti ra wọn. Wọ́n bá ti sọ̀rọ̀ àwọn àwọn ọ̀rẹ́ yìí mùsùlùmí ìṣẹ̀lẹ̀ nípa ọ̀gbà wá tó jẹ́ nípa àti ìgbọ̀ ìṣẹ̀lẹ̀ nípa ọ̀gbà wá tó jẹ́ nípa àti ìgbì àwọn mẹ́jẹ ìṣẹ̀lẹ̀ yìí ló ti ọwọ́ ibi tó ọjọ́ ìdí ìkẹta ìdé ti màálíà ìgbà òṣèlú sọ́ọ́lì ẹ̀ka àṣọ́láta ni màálíà ilẹ̀ fún ní tọ́lọ́wọ́ bá ti kò jẹ́ gbogbo àti àwọn gbogbo àkọsẹ́yìn ìṣẹ̀lẹ̀ àdégbà mọ̀hámẹ́dì náà lẹ́ẹ̀rí kọ́ àṣìṣe àbápọ̀ ilẹ̀ ìgbàlẹ́nu ó gbé ilẹ̀ tuntun náà lọ́dọ̀ yẹn lọ fún ìlú náà. Gbogbo ní ọkọ̀ wá tuntun náà lọ sílẹ̀ láti ọwọ́ kọ́ jẹ́ lọ́yẹ̀ yìí. Tọ́wá tọ́wá jẹ́ lẹ́rẹ̀ yìí bọ́ sí ti mọ bẹ́rẹ̀ ó ti gbogbo Amẹ́ríkà ti nílẹ̀ gbogbo. Wọ́n wá jẹ́ lọ́wọ́ wàhálà tó ń Bàbá ti wá dúró ní Mùháwíyà lọ́wọ́ àti Mùháwíyà náà lọ́nà èrí Mùháwíyà náà ti bá ní ọ̀pá kankanú. Sẹ́ni lọ́dí lọ, èrí ìlú bá wùdé ìgbà Mùháwíyà náà bá bá èrí. Bàbá ṣe ẹ bá bàbá jẹ tó bá ọmọdà. Bàbá ti wá dúró àwọn ọ̀tà àti ìjọba ń dá sọ̀rọ̀ àti àti Mùháwíyà ọ̀dọ̀dọ̀. Èyí ò ní ó ti ẹnu ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹgbẹ́ tí wọ́n bụ gbà ní òwe ní òǹkan náà lẹ́yìn lọ́dọ̀ àbí òun náà lẹ́yìn lọ́dọ̀ wàhálà wọ́n ní lóde ó ní àwọn aláàfin na àníyé àbí ọba máa ń lé kó dáadáa ó sì máa ń yọ̀ra àgbákò ní wo ọlọ́mọdé àbáwọ̀ sí wo èyí ń kó lé ọlọ́mọdé gbọ́dọ̀ lọ sí wa ìlú gbọ́dọ̀ bá wọn ní gbogbo àwọn ọ̀dọ́ sílẹ̀ ìlú gbọ́dọ̀ bá wọn ní gbogbo àwọn ìdọ̀tí báyìí torí pé dọ̀tí ìlú gbọ́dọ̀ bá wọn ní gbogbo àwọn ìdọ̀tí báyìí kọ́lọ́ láti fún owó ikú fẹ́ kọ̀ọ̀kan wọn. Bẹ́ẹ̀ máa àtàrà bẹ́ẹ̀ nípa àdúgbò rí láyé onílò. Lójú ọ̀rọ̀ Mùhàmúdì àti àti àbí iná ìdàbí Musa ìdájà yìí ní àdúgbò ní àdúgbò ìdájà yìí rẹ̀ ní àdúgbò ìdájà yìí ń bẹ̀rẹ̀ rẹ̀ olóòrò ọdún náà ní sàmọ́ta ní ọ̀run jẹ láwọn àwọn gbogbo ẹgbẹ́ ìtọ́kà ní ìgbésẹ̀ orí ìdàgbò ìdàgbò ní bọ́ọ̀sì lọ sọ́dọ̀ àkàrà wàhálà tó bá ti gbàgbé ọkọ̀ ní àwọn ọmọ ìgbà wà ní ọwàdí ọwàdí ọwàdí àtijọ́ àtijọ́ tó tó tó tó àwọn ìṣẹ̀lẹ̀ yìí àwọn ilé tẹ́lẹ̀ ló gbàgbà àwọn ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ ló máa sọ lókè láwọ̀dáyé ni ó wà àyàkà ìdáyọ́ kọ́lẹ̀ àmọ́ ẹ̀rọ kìíní lẹ́kọ́ ìlú ẹ̀kọ́ ìlú tó ẹ̀jẹ̀ kó lè wọ́ pé ẹ̀sìn tó ní ìlú tako pọ́pọ̀ tó ti lọ pa ọ̀gá nígbà tó lè ọba òkúgbọ́ bá ní sẹ́ni ìdá ayọ̀ náà ìwọ́n tètè máa yọ ọ̀dà ara rẹ̀ mọ́tò bẹ́ẹ̀ mọ́tò kí ni mọ́tò bẹ́ẹ̀ o mọ́tò ẹ̀rí kan tó kó bá ọkùnrin wa lọ́wọ́ wa sùn á lọ́wọ́ حتى لو قلت لنا في المتابعة آه، أقول لك كل يكون ولا متابعة ولا مشروع أقول لك كل يكون ولا متابعة ولا مشروع وصلى الله وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. آه، أول شيء كنت أتمنى تقوم على ذلك. وترى ìbéèrè àbápátá lọ pé èmi ọ̀la àwọn ìṣẹ́ ìjọba yóò kókó ọlọ́run pàṣẹ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ́lẹ̀ wà ìgbé wà tó three four five one two three four five okay. Àwọn ẹni kí ẹ máa ba ba káàlù náà láti ju ojú buhari ló ti wáyé kó a máa sọ sí ẹ̀sìn ìgbà tí òsì náà ti kó máa sọ nínú bẹ́ẹ̀ ti dé ah, wọ́n ní lórí حول سبحانه وتعالى وعافية إلى الخير وإلى الخطأ أنت وأنا الرسول وكلكم فتاة يعني كل تسلم اليوم àwọn onílé ìlànà káàkiri wọn ń kọ ẹjọ́ àápùlé àmẹ́sìlẹ̀ èsì afẹ́ kọjú àwọn èèyàn ìlẹ́jọ torí òkúrò wa olóyìnbó wa àtọ̀ lórí mọ́lá sọ̀rọ̀ lórí ilé tó kàn èyí bàbá ti tẹ̀lé ọ̀rọ̀ náà pẹ̀lú ìtẹ̀lọ́pọ̀ ìgbà lọ́wọ́. àmọ́ wọ́n ní gbogbo òkúta ìdájọ́ náà ọ̀nà láti ṣe ìdájọ́ akọ̀rọ̀ ti wọ̀n ní pé àwọn akọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ á pẹ̀lú wọn sọ̀rọ̀ káàkiri àti lábàlú ẹ̀ lábàlú wọn á ìṣẹ́ṣẹ́rẹ́ sí ẹ̀ṣọ̀ báyìí báyìí báyìí á ọ̀rọ̀ ìlú kẹ́rẹ́ ayọ̀ àbẹ́lẹ́ ìfọ́ ẹ̀rẹ́ ìlọ olùsàlẹ̀ báyìí báyìí báyìí ọ̀nà táà fi lọ pọ̀ lẹ́ka àwọn olórí oníṣẹ́ni. ọ̀nà kejì tó kú ti lè wá tó ti lè wọ́ àlẹ́kọ́ sínú kankan takọ̀ lẹ́ta alẹ́ta lẹ́ta alẹ́ ìlú lẹ́ta lẹ́ta ṣe dára bí pé èyí ni ìlú rẹ̀ alẹ́ sẹ́yìn lẹ́nu táà lọ pé yóò ju ojú òyìnbó ó sáàbọ̀ jẹ́ ní ọ̀nà tí ó pa pé àwọn ìlú gbọ́dọ̀ wà láyé ọ̀nà tẹ̀ta onígbé ìbàjẹ́ ló sọ àìmọ́ àdáyé tàbí sọ̀rọ̀ èrò ń sọ pé ó sì láì bí kí ọmọ ṣe ìgbà láì tó ló fi jọ̀kọ̀ ní ọ̀rọ̀ múlò àwọn ọ̀dọ́ gbọ́ àárẹ̀ pọ̀lẹ́tẹ̀ àwọn ọ̀dọ́ wà ní ọ̀rẹ́ ìdílé dáa ìlọ́dún fún mi lọ sí ìwà ìyàwó ìwà àwọn ti àwọn arúgbó àlàyé kí rẹ̀. tẹ́lẹ̀ báyìí

èèwọ̀ lẹ́rẹ́ omi tí èèyàn jọ. kódà abájáde pẹ̀lú sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ a gbọ́dọ̀ tó sọ fún pé láti mú sọ̀rọ̀ láti mú sọ̀rọ̀. ìwádìí omi dákẹ́ lọ sí sọ̀rọ̀ ìyẹn tó bá káyọ̀ ìjọba fi ń kí àlùkò á ní ìlọ́wọ́ wíwá àti ọ̀sọ̀ kankan káyọ̀ ìjọba fi ń ké àlùkò á lọ. bọ̀dùwá ẹgbẹ́ ti kí àlùkò á lè kàn tó wá kàn fún àfáà ń sàlàyé àfáà ń sọ̀rọ̀ ọ̀gbà ń sọ̀rọ̀ látàwọn oṣù bí ẹ bá ní ájà sí ìjọba lè sọ àmọ́ nínú ẹ̀kọ́ tàbí ọmọ ń bá wọn nílò ìjọba wà nínú òkú tí ìyẹn máa ní ìdí láti sọ̀rọ̀ báyìí àbá àdúgbò ṣùgbọ́n nínú àdúgbò àwùjọ náà lè bẹ ìwọ ọgbọ́dọ̀ sọ kẹ̀kẹ́ ó yà bẹ́ẹ̀ dáná lọ lọ́dọ̀ alájẹ́ ìwọ adìyọwọ́ ọgbọ́dọ̀ sọ kẹ̀kẹ́ àmọ́ àwọn ẹ̀kọ́ ìgbẹ̀mọ́ ọlọ́run tàbí àwọn ìṣòro níbi tí wọ́n kò fi ṣe kókó àwọn àwọn aláìláwọ̀ ìṣòro ọjọ́ pẹ̀lú ìfọ̀rẹ́sì kọ́ńdẹ́sì lọ́pàá àdìgbò ìṣòro àwọn وهو واقع بعد كلمة أن يقرأ القرآن شمال القرآن إذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا طبعا في القرآن كلمة الكتب تحت أول تمشي أول تمشي تمشي بعد تمشي تمشي بعد تمشي ọlọ́run wa pẹ̀lú ẹ̀kú dákẹ́ pẹ̀lú ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ. àwọn ọmọ oṣù bẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ táwọn ẹ̀rọ yóò ti sọ̀rọ̀ àrùn dáre kó àwọn ọmọ ẹ̀kọ́ wa sọ̀rọ̀ àrùn dáre ẹ̀kọ́ wọn. يقرأ فيه يقرأ القارعات والقرآن ومسلم ومسلم ومسلم ومسلم ومسلم القرآن وفي بعض واحد وأنت في الجمهور tó tó bá tilẹ̀ mú ẹran sí èkó máa ti tẹ̀ pẹ̀lú ìtumọ̀ rẹ̀ pé o fẹ́ kí o tó gba ẹ̀kọ́ ti ta ẹ̀kọ́ máa rí ọ̀rọ̀ pọ̀. so wàá lè rí ṣe pé mo kàn ń pè ẹ̀ fún bọ́ọ̀lù kọ́ máa ń pè ẹ̀ fún àtàwọn ọmọ ọjọ́ ọjọ́ àtàwọn ọmọ ọjọ́ àti ọmọ ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́. Ah, gbogbo ilé ìjọba kúrò àlùkò láti ní ẹ̀kọ́ ọ̀gá àti gbò nínú ẹ bá ti wá ju tí wọ́n bá ti kà á ọmọ rẹ̀ ṣe ṣẹ́ bí ọ̀sán tó bá sọ̀rọ̀ ọ̀gbọ̀n kó làwọn ọ̀gbọ̀n bá tẹ́ kó làwọn ọ̀gbọ̀n bá ti bọ̀ ọ̀gbọ̀n rẹ̀ nínú ẹ̀kọ́ ọ̀sán tó wù yẹn pé à tàbí sọ̀rọ̀ lọ. torí pé àlùkò láti fẹ́ kí o túbọ̀ rẹ̀ sọ̀rọ̀ ọ̀gbọ̀n bá ti sọ̀rọ̀ kí kí wọ́n ń bẹ̀rẹ̀ wà ní ìdílé ìgbòho bá àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ń lọ bẹ́ẹ̀. báyọ̀ bá fún àdínẹ́kúdá mọ́ ẹni ayé tí wọ́n bẹ̀rẹ̀ láyé ọkọ̀ ní rẹ̀ tó dàgbé ẹni ẹni rẹ̀ bá ti fẹ́. ọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ láyé kí wọ́n á sọ ọ̀rọ̀ wọn. àwọn òun ta tẹ̀ àwọn àgbàdo àwọn ìtẹ́lẹ̀ فلقوا أبي ما أنصارا وكذبت ما أفعلوا ما هو يقول ما هو نعم أعلم أن الصلاة Thank you ẹni mẹ́rin ìwé ọ̀ àti ìwà àwọn ọmọ ìwà kan náà ìmáwọ̀ tí wọ́n wà ní ìlú ti àṣàbò àmì wọn á ní títẹ̀ ìyá náà jọ ìlú àti tó wá jọ ìlú tó sára náà nà lù kó wá jọ ìlú náà lórí ìdókò yẹn bẹ́ẹ̀ tó tí kò bá kankan nínú ìwà ọ̀ká ló bá aláka ẹ̀yọ kan àpárọ̀ ìmọ̀ràn wa ní òkúta padà owó ti lè padà tí ó sì fẹ́ yọ ọ̀ka padà nítorí kò ti bá ìwà ọ̀nà ẹ̀yìn ọmọ ta. àwọn àlejò àwọn àgbà ìbéèrè mi ni pé irú ọjọ́ báńsúrà àti àṣúrà ó ti èlò pé ẹni tí ó gbà ní sáṣúrà ìjọ́lẹ̀tọ̀ láti gbà ní ọjọ́ àṣúrà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ nígbà kan bóyá ní àwọn ìlú òkè yẹn lẹ́gbẹ́ irú ọjọ́ yẹn wọ́n máa ju káyókáyó wọ́n máa fún koríko tó dìbò máa sọ ní. ṣé eléyìí náà ṣe é ọba tún ní àdébì mọ́ ni àbí àdádálẹ̀ ni. ìbéèrè ti ọdún méjì àbí ìbéèrè àdébàbà yìí ní ìlú. Sọ àwọn ọ̀rọ̀ ẹ̀rọ ìṣẹ́ mi ní ìṣẹ́ ìdìbò ní àti ọ̀gá àwọn ọ̀rọ̀ ẹ̀rọ ìṣẹ́ mi. Na ìbéèrè alákọ̀ọ́ ẹlẹ́ni tí òun àgbàtà sọ wà lẹ́yìn lẹ́yìn ìyá púpà rẹ̀. Bàbá ìdókítà ọ̀nà nìkan tó jọrọ̀ bẹ́ẹ̀ ó lè gbà ọ̀nà nìkan. Ah, àwọn nígbà wà wá ní ó kì í gba ọ̀tún náà náà tó lè di apáta ọ̀rọ̀ yìí sí ọmọ ìgbà. alẹ́ yìí ti wá òṣìṣẹ́ ìgbà tí ò gba ọ̀nà nìkan ọmọ ìbéèrè kejì wọ́n ní ìlú òkè ti ọdún ti káyọ́káyọ́ ìlú ọjọ́ ọ̀la ọ̀la pẹ̀lú láti káyọ́kọ̀ọ́ ọ̀rọ̀ káríkárí agbẹ́rù àtọ̀lá rẹ̀. Tẹ́lá àwọn oníkáríkárí làwọn ọ̀rọ̀ wá sí ìdára kọlẹ̀ rẹ̀. Àwọn oníkáríkárí àwọn ọgbà báwọn fẹ́ fi àtakò àwọn ṣíra tí wọ́n sọ̀rọ̀ àdúgbò àdúgbò. Àwọn aláwọ̀ ń sọ bí ọ̀dọ̀ ọ̀dọ̀. So àwọn wà jẹ tó lé wọn lò ó. Ìwọ́jọ́ làwọn wà lọ́kúta àwọn ilé àwọn ilé ìwọ́pẹ̀rẹ̀ tuntun tó ma gbogbo àtàrà àkọ́kọ́ àti ìrọ̀bí tí wọ́n ti dọ̀rọ̀ ìrọ̀lọ́wọ́. ẹni tí bẹ lójú ọ̀nà ọ̀nà ìlú tó bá ti lọ ọ̀nà ìgbà ìgbà rẹ̀. wà ìgbà òkè ìgbà gbà rẹ̀ tó bá rẹ̀ rẹ̀. àbákọ́ ọ̀la bàtúndé àbíkọ́ ọ̀la dúdú pẹ̀lú ọdún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìwò lọ. ìgbàláyè òfin ní Islam pé sáàmù kan nípa láì gbà ẹ̀dá wọn fẹ́ bẹ̀rẹ̀ nípa ẹnìkan fi ṣáàjì ẹ̀sìn ẹni ló ń sọ èrò bóyá ó wà zọ́ọ̀ tó kàn kò lè èmi wá débẹ̀ tó mi bẹ́ẹ̀ ló mi bẹ́ẹ̀ ṣáàjì pé ó ní ibi tí ń gbà yàn àbí tí nǹkan kíkọ̀ tó máa lè lọ sí mo lẹ́sẹ̀. ìbéèrè mo fẹ́ pa á lẹ́sẹ̀ فضيلة الشيخ الأستاذ الدكتور محمد بخيل الحزيري حمد الله بدورة من المال. أقول على طول تمرين بلا ولا تحليل بلا ولا تحليل. أو قبل أن يجعل الله تعالى ولي تشكر السيد. تعالوا أو كلمة الله تعالى والسيد وكل المسلمين. والبنات. òjò lọ tọ́lọ́pẹ́ta sàánù wa. nǹkan ní nǹkan lójú akọ̀rọ̀ gbàyọ̀ká. àbọ̀rọ̀ kankan bẹ ká lọ pé sẹ́nu nígbà síbẹ̀ àbúgbáwa pa àlù àbúgbáwa ìpìlẹ̀ kò ní kò ní kàkú láti fi gbogbo ìgbàdàn náà òṣìṣẹ́ òní lẹ́ dáadáa fún wa èyí ti bẹ̀rù àádọ́ta ní sáwọ́dáwò ìṣẹ́sáàjò tí bá gbé mo ní ọ̀dẹ́sáàjò ìṣẹ́sáàjò tí ó kó bá tẹ́lá tó lè bá tẹ́lá sí tó lè fi ọ̀sùn lára tẹ́lá tẹ́lẹ̀ tẹ́lá bá tẹ́lá tí ó dùn ìwọ́n lọ tẹ́lá àtọ́kọ́ tẹ́lẹ̀ tó lù ní òun ìyá lè fi ní òun ìwọ ọwọ́ adélẹ̀ ọwọ́ adélẹ̀ ọwọ́ adélẹ̀ bá délẹ̀ ní bínú onídìí wọlé oní bá délẹ̀ náà. ẹ̀fọ́ òní oní bẹ̀rẹ̀ pé wọ́n ká fẹ́ nínú oṣù ká fẹ́ pàmò lánà àti oṣù lórí ẹ̀ ó tóbi ju. ìyẹn ti yọ̀dá láti ó ti yọ̀dá èmi tí bá tẹ́tẹ́ nínú bí òní bínú. ẹlẹ́kìtì nǹkan bí ìyọ̀ tóbi náà tá a bá ti wo relationship àwọn àti ẹ̀yẹ ṣe á lè fi lágbádá ọ̀rọ̀ lédè o gbọ́dọ̀ pé o gbọ́dọ̀ kọ́ pé o ṣe báyìí níbi nǹkan ọ̀hún kó lè lè. ṣẹ̀fẹ́ ọ̀rọ̀ ti tó ń jù lọ ṣẹ̀fọ́ bàtà ìgbà tí ò rò ní ìgbà tí wọ́n bẹ ní lẹ́yìn ìmọ̀ tí ilé ní àtẹ̀yìn yẹn lọ tó pọ̀ dé tó bá gbọ́ pé mi náà ní mo gbọ́ àbí mi mo gbà àbí mi mo náà òbí mo láti ẹ̀fẹ́ ti di wọn súnmọ́ ní pé bí ẹ̀fọ́ àtọwọ́ pé á dáwọ́ lọ́wọ́ láwọn dáwọ́ tó ń ṣe àtúnwò àgbè àwọn àti ìwọ̀n ló ń sọ fún wa pé èyí ló ń wọ́n ìgbòkè tó ń bá fẹ́ ìgbòkè lọ́wọ́ fún àpèjẹ́ sí gbogbo tó kí ló lè. àwọn ọmọ ìlú rẹ̀ kí àwọn ìgbàlọ̀ àwọn ọ̀dọ́ wọn. ibi wọn wà ní ó wá jẹ́ ìṣẹ́ lọ́wọ́ sí láàrín ìwọ̀n àárín wọn káwọn àlejò àlọ́dọ̀ rẹ̀ wà. ọwọ́ wà lẹ́nu ọwọ́ ọwọ́ ọwọ́ ìgbà tí ó di ìgbésíwájú àbúrò yìí láti gba ọ̀gá nìkan lọ nínú àwọn igbó kan tó kẹ̀lé wọn pa àkàtà àgbà àkọ́kọ́ ìyá àlejò Pàdé bá lọ ilé ìwọ bàtà àgbẹ̀bí ìṣe kúùtù ẹni tó gbé ní ọgbà àgbẹ̀bí ìṣe kókó ẹ̀mí. Àwọn akéwà láti ṣe àti àpẹẹrẹ ẹni mo wà ní ọ̀rọ̀ àwọn ìwà aṣọ fáwọn ìwé láti ìlú ìrẹsì ìrẹsì gbogbo ẹni bá gbà máa ń ra ẹ̀yọ̀ wọn. مستيقظا بها قلبه فكر يرجع بيه وقال لا اله الا الله مستيقظا بها فيفكر يرجع بيه ló wà lọ́nà. Báwo lè sọ pé a ti sọ fún ìyá òun yẹ kó mọ̀ nǹkan ìrẹ́ yẹ kó mọ̀ bá fún bá rẹ̀. Wọ́n mú sí ọ̀rọ̀ náà wọ̀. Ìgbà ọ̀rọ̀ ẹgbẹ́ wọn wà fún tó bẹ̀rẹ̀ lọ. Wọ́n ní sáà tí wọ́n jọ bẹ̀rẹ̀ sáà tí wọ́n àbúrò yìí láti ẹgbẹ́ ìfọ̀lẹ̀ lọ. Sáà tí wọ́n bẹ̀rẹ̀ láti máa wí ìtàlùtàlù. Òfin abẹ́rẹ́ wà ní òfin. Ọgbà láì lẹ́nu wọ̀. Ìtàlù lẹ́nu ìjẹ́ wọ́n ní àwọn títí ìgbẹ́ ní ẹnu tí àbúrò náà ló gbọ́dọ̀ fún bẹ́ẹ̀ òkú lẹ́gbẹ́ lé ní gbà àwọn tí wọ́n jẹ́ èso àmọ́ ẹ̀kọ́ pápá ìjọ ti di ìjẹ́ tó náà jẹ́ láàbí à ìjọ kò jẹ́ àyè ló ti bẹ́ ẹ́ àbẹ́bí náà jẹ́ ní òkú ọ̀rọ̀ ní ìṣòwò tó àwọn òkè ní àwọn ìṣ Àti tí wọ́n rẹ̀ ṣe máa dágbé lò, ó lè jẹ́ jẹ́ àríwíjá ìbẹ̀rẹ̀ ìdàrẹ́ lò. Báwọn kan rẹ̀ nígbà tó lọ kí àwọn ṣẹ̀kú wọn. Ó wà ní ṣèbí àwọn èèyàn nípa sókúbà ní wọ́n bèèrè lẹ́ǹkan yẹn. Ìmọ̀ máa máa kalágbáwá ẹnì kan máa tún lè fún ìgbà sílẹ̀. Ẹ̀wẹ́ àwọn ilé ìmọ̀ àwọn ìṣúná pẹ̀lú kàlárọ̀láwá ó fi kí ni ó tù ìmáàmù kan láàmú ní ọ̀tí ìbùkún láti ilé láàmú ilé ìtàgbà ní ta ìgbà inú Islam ọ̀tọ́ burú tí ó fi tó burú tọ̀ àrà ọlẹ̀ kan náà ta ní sọ pé àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti gan àwọn àmọ́ alẹ́ bá pé ìbò ní àná fún ẹ̀rọ ìlú wọ́n bá ti lágbára ní tó yẹ gbogbo ọjọ́ lápá ìlú kúkú alákọ̀ọ́kọ́. ọba tó kúkú ara àgbẹ̀jọ́ ìlú wa ní kúkú ẹlẹ́dẹ̀ tó kó tọ́jú lápá ọ̀gbẹ́ bí ìlú wa. àyè ọ̀ṣun lápá àlẹ́dẹ̀ẹ́dẹ̀ ọ̀ṣun ọ̀ṣọ́ yorùbá òní pàdúrà òní ọ̀ṣọ́ lápá rẹ̀ kò lè sọ kó dà àwọn àbá àkọ́jà ló pé ìjà àti ìṣe kúkú bá àtẹ méjì sí ìfìlànà wa. bàbá ló wà ní ìgbà wọn lọ. so pásítà tó kọ wá aṣọ lápá ara òkú pẹ̀lú rẹ̀ tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tó ní oṣù lọ nínú àbúrò yìí islam ọlọ́run ṣàkóso náà lórí rẹ̀. Àwọn kan wà jẹ́ pé bí a ti ní ìsìn, a fẹ́ kọ́ mẹ́rin ìsìn ta, a máa dìgbà tó di ìbò. Èyí tí orí máa ń gbé ló tó fi jẹ̀ àwọn nǹkan méjì wo tó lágbára nínú ẹ̀ nǹkan alákọ̀ọ́kọ́ tó bá ti ní fún gbogbo àwọn nǹkan nǹkan èròjà omi ẹ̀sìn ọmọ bá lè wá lọ èròjà omi tí a parí pẹ̀lú èròjà ìlú ìyanu lọ́jọ́ ìta gbogbo agogo tó bá ti ní gbogbo orúkọ ọ̀rọ̀ orí ti ti ní àwọn ẹ̀tọ́ bí bí o bá ní gbogbo olùkọ́ wà lóko oṣù lè dẹ́ka lọ. Olùdá àti ìjọba ìgbé ẹ̀rọ ọ̀rọ̀ pé Hasan ohun Hasan wà kọ̀dé ohun kọ̀dé. Tí orí bá jẹ́ pé ìsọkúsọ náà sọ nínú ẹ̀, ó ti di sí ilẹ̀ wà ó sì lọ nínú Wọ́n bá ti lè ní sọ ìsọkúsọ ọkọ̀ àbákòtò sọ̀rọ̀ púpọ̀ tó lọ́wọ́ lórí ọba alátàkàtà ayọ̀dọ̀ ọba alátàkàtà àwọn kẹ́tù nínú àwọn bàbá àwọn báwo ti yẹ amúlùdó àdúgbò amúlùdó ọbẹ̀ tó ká lé o lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته